كل دلالة في النار dàgbẹ́ fún ọlọ́run ọba ìdàlẹ́rí ìtọ́rọ ìkí اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أتوقع مولانا وأنا سألا إليه في عنوره Àwọn apáta tó ń dókòó nínú ìjọ nínú ọdún Jùmọ́dá ní Kúrúdá ọdún tàbí fáìlì. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. nínú ìtàbí àdàbẹ̀ ìmọ̀fúrasì ṣe ìdí àwọn kàfún wa lọ àti mẹ́nu bà ọ̀rọ̀ méjì ní ìjẹjọ nínú àwọn ẹ̀kọ́ ọ̀rẹ́ ká ní ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ní kí a sọ fún wa nípa àsọọ́lẹ̀ tọ́lọ́run sọ fún ẹ̀dá nínú tó ṣe káwọn ìdí ẹ̀ méjèèjì kò sí dáadáa fún wọn ìfi àtàlàyé ẹ̀ pẹ̀lú ìfèsì sí ìbéèrè sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dì aláwọ̀ tààrà àdìgbò ọ̀dì ànẹ́bí sallallahu alaihi wasallam. lábẹ́ bẹ́ẹ̀ a sọ fún wa nípa ṣe dáadáa síyà. débi wípé arí ẹni tó kọ obìnrin obìnrin ọgbà ẹlòmíì wà bá sọ̀rọ̀ kó wò fẹ́fẹ́ ó gbà torí ẹ ọkọ obìnrin yẹn tó wà padà lọ fi ọ̀rọ̀ yẹn hàn Abdullahi ibn Abbas ti wọn bí ọlọ́wọ́ tààrà àti fún wa. Sóun lè rà foríjì ọlọ́run pé séyà rẹ wà láyé wọn ní kò rí bẹ́ẹ̀ ọ̀dà àwọn àwọn ọkùnrin jẹ ọlọ́run ó dẹ̀ sì súnmọ́ lọ́hùn bó bá ti ní pamọ́ káfá yẹn tó wá sọ pé òun padà lọ bá àtúnlẹ̀ ìmọ̀ọ́sàbọ̀nà àbúrásì ìmọ̀ọ́jọba ọ̀sàlà ìtumọ̀ pé ìwọ ní ti ìyá níbẹ̀ tó ń sọ pé sóun níyà láyé. wọ́n ní wọ́n tó fà lóhùn fi sọ bẹ́ẹ̀ ni pé wọn ò lérò pé dáadáa kan tó àbí iṣẹ́ tẹ̀lé kan tó àbí nǹkan kan bá a fi súnmọ́ lọ́wọ́ ọba kan tó ìyẹn sì dáadáa sí yà. pẹ̀lú ọlọ́run ọba lẹ́nu. báàbù kẹta táàmù náà ni báàbù bẹ́rù rẹ̀ lẹ́ táàbà gbàgbé nu wọn tí a kọ́ níjẹ̀jọ́ àdékòyé wa wípé àsọ́lẹ̀ dáadáa sáni tòkè láwùjọ yóò ṣe dáadáa lẹ́ẹ̀kẹ́ni síyà lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ọba adé lẹ́ẹ̀kẹrin lọ́kẹ̀kẹ bàbá. Ebile la ń pè láti fẹ́ gbàgbé láti. àbíkájọ́rẹ̀ làwọn àgbẹ̀ láti rírun wa nìjà ilé wa ìjọba àbí ẹlẹ́ẹ̀kẹrin bí ká fífẹ́ gbé náà ni pé àríkọ́ wa nù béèrè kan béèrè pé bí bàbá àti ìyá wọn bá sàmójútó èèyàn tí yẹn náà lè ti ọ̀rọ̀ tó fíà tí yẹn náà dé sí ọ̀rọ̀ padà pẹ̀lú pé kó tásìkò tí wọ́n á ní bùkátà síyàn síyàn ni wọ́n máa jẹ pé wọn. Oh. dáadáa sí ìyá àti bàbá ó dàbí wọn sábò mo la fẹ́ yẹ̀ wò báyìí wọn là kí wọn bó yẹn sí báyìí kábò yẹn lẹ́yìn ẹ̀ta àṣẹ Ọlọ́run yẹn gbọ́dọ̀ sí nípa ìgbẹ níta gbọ́dọ̀ sí dáadáa ìyá àti bàbá tí wọn mọ ní mo ti kẹ́kọ̀ọ́ ni ìyẹn ò kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó jáde lẹ́nu làbí fi ń forí rọ tí ń ṣe wàhálà tí ń dààmú tí wọ́n mọ̀ ní. mi ò gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀. báwo bẹ́rẹ̀ wà lè dẹ ihe wà ń gbọ́dọ̀ mọ́. حدثنا الحجاج قال حدثنا حماد عن ابي سلمه عن سليمان بن يزيد عن سعيد الانصاري عن عباس قال قال المسلم له ولله الاسلام atọ fún wa yìí pé àkọlé ẹsẹ ọ̀rọ̀ wa tá máa fi bẹ̀rẹ̀ lẹ́nu náà ní pé lérò wa lè dáadáa sí àti bàbá wà ń dọ́là máa kódà káwọn méjèèjì sábò wọn ni hajjaj hajjasana wọn ni sẹ́rí hadith hasanu bitori kọ́ì wọn lọ padà di hadith tó dà pẹ̀lú àwọn ọ̀lànà rẹ̀ méjèèjì. Yẹ́fì sọ pẹ̀lú àwọn ìlànà rẹ̀ méjèèjì wọ́n ní ṣùgbọ́n sánẹ́dù tí a mú yìí lábẹ́ sọ́npa rẹ̀ yàtọ̀yìn ó lẹ̀. sẹ́yìn tó lọ́kọ̀ yìí sí tí wọ́n máa dákọ̀ nù hadithi wọ́n ní bùnú hajar rahimahullah ta'ala ó makbul ẹni tá lè gbà wọlé ni ibnu abi shayba bayhaqi min tariq al-qaysibi ha wọ́n sàn ní màkúbó lónìí wọ́n ní tọ́ba yẹn pa mu lọ́nà ẹ̀kẹ́ ní ọ̀nà ẹ̀kejì yẹ̀kọ́nù hasan ṣùgbọ́n sánẹ́dù eléyìí òun nìkan lọ́kàn lẹ́yìn sánẹ́dù àfi ti di bíbá yìí lọ́lẹ̀. hajjaj wọ́n ní hadathana hamad hamad yẹn wọ́n ní ibùdó sálàmù an suleiman taimi an sa'id al-qaisi látọ̀dọ̀ abdullahi ibn abbas kí ló ti sọ. wọ́n mùsùlùmí láwùn wà lẹ́yìn mùsùlùmí. wọ́n ní kò sí mùsùlùmí kan mọ́mí mùsùlùmí míyàn záidà kò sí mùsùlùmí kankan ó ṣe yí pé láwo wàlìdáàni tí mùsùlùmí ni tí ó ní ìyá àti bàbá tó yẹ pé àti bàbá yẹn dẹ̀ jẹ́ kí ni ọ mùsùlùmáàni wọ́n gbà pàpọ̀ lọ́wọ́. sẹ́ni ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí wọn ó jí ọba rẹ̀ lẹ́ni tí ṣe dáadáa sí wọn dáadáa tí tó wá ń ṣe yẹn mọ̀tẹ́síbẹ́ni ó ní àgbìyèlé ẹ̀sìn dáadáa yẹn lọ́dọ̀ ọlọ́run ìdájọ́ tí mò ń ṣe mo fi mú wá ojú rẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. mùsùlùmí kì í wọ́n ní ṣe bẹ́ẹ̀ àfi kọ́lọ́run ọba sí ẹnu ọ̀nà méjì nínú àlùjẹ́nu. wà nǹkan ẹ̀ wáhìdà nǹkan wáhìd tó bá já wípé. ẹnìkan ní ń ṣe dáadáa nínú ìyá àti bàbá ọ̀wáhì ajá pípẹ́ nu ọ̀nà ẹ̀kẹ́ náà àlùjẹ́nà wọn á sí obìnrin ẹgbẹ́ tí bá ń ṣe sáwọn méjì wọn á sí ẹnu ọ̀nà àlùjẹ́nà méjì pé kó ọ bụ tó bá wù tọ́ tó bá wá bí kan nínú nínú àwọn ọ̀yá àti bàbá nínú àwọn wọn. bí ẹni tí ọgbà wípé tìyá lòun gbà àwọn ọgbà ti bàbá ẹlòmíràn ni ti bàbá lòun gbà àwọn ọgbà tìyá tíyẹn bá sì ti ń jẹyọ kan lọ ìwọ ò lè pa àpọ̀tẹ́lẹ̀ ẹn dáàdi wọn ò tiẹ̀ láàánú mọ́mì ni wọ́n láàánú ọ̀dà mọ́mì ò tiẹ̀ láàánú dáàdi ló láàánú nítorí bẹ́ẹ̀ olóhùn ọgbà tẹnìkan tẹnìkan lòun gbà ẹ̀rí tó bá bí kan nínú nínú àwọn òbí méjèèjì yẹn lam yarda Allahu an ọlọ́run ò ní yọnu títí tẹni tó bínú yẹn ó fi yọnu ẹ̀rí pé ru hadith yìí náà ni máa ń wálé fún ọkọ ìyàwó ọkọ ìyàwó tó ní igi lórí ìyàwó ẹ̀ tọ́wọ́ á pè sí gúúsù bó ti wá náà hadith àbí ìfọyọ̀ ọ̀jọ̀ lọ́ọ̀ tàlá ó pè sí gúúsù pé mo fẹ́ rí ọ ní gúúsù bí àwọn èèyàn ti sọ pé ń nìyẹn ẹ̀rí ẹ̀rí kọ́ wà nù hadithi pé àwọn màláíkà wọn a máa fún obìnrin yẹn lépè rìwáyà kan sọ pé títí tóbìnrin yẹn máa bí ẹgbà wá kan nìyẹn ẹgbà wá mi sọ pé hàtà ayélujára tọkọ yẹn máa fi yọnu àzìmọ̀ ọkọkùnrin òní yọnu àfi kọ́ lọ bá pé ohun tó wí òun ti padà gbọ́ irú ẹ̀ náà wàá tún lọ́rọ̀ tó wá nù hadithi ìgbéwà ẹ̀nà àhùndọ́ba àhàdàhùmá tọ́ba bí kan náà àwọn méjèèjì nínú bóyá ya ló bínú ni àbí bàbá ló bínú ni láàmì yàrá lọ́wọ́ àní ọlọ́run ò ní yọnu àtà yàrá àní tẹ́ni tó bí nínú yẹn máa fi yọnu. ó ní wọ́n á bi Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu àwọn abilé rẹ̀ yìí kẹ́ wà ń dọ̀là máa àwọn òbí méjèèjì tẹ́ wà ń sọ̀rọ̀ wọn yìí tó bá ṣe báwọn ni wọ́n bọmọ sí ńkọ́ wọ́n sábò sí kọ́ sọ̀rọ̀ sì tún rí báyìí àfa wa ni wà ń dọ̀là máa kódà bí wọ́n sábò sí ọmọ àwòyàn ṣùgbọ́n mi sì lówó báyìí òun sì lóun lọ sùn wọn sì fọ́ dádì lówó báyìí òun dẹ̀ lóun fẹ́ lọ ṣe bùkátà yìí wọn ò dẹ̀ sí fóun sábẹ́ amọ́ nìyẹn ẹ̀ wá ń sọ pé kóun lọ ṣe dáadáa sí wọn wọn ò ní ṣe dáadáa kan kódà kóun fún afọ́júmọ́là kóun fún lówó á dẹ̀ sì sọ fún yín pé sádàkà tó ṣe fáfọ́júmọ́là yẹn kò lóore tó yìí tó bá ṣe fún yẹn ẹ mọ̀ kọ́ wà nínú hadith kò lóore tó yìí tó ṣe fún bàrẹ̀ ọ wà nínú hadith yìí pé sọ́dákọ̀ téèyàn bá sì fún mọ́lẹ́bí. lada méjì lèèyàn gbà èèyàn gba ajrul qaraba ọ ajrul sadaqa ládá fẹ́yàn ṣe fún mọ́lẹ́bí yẹn máa gbà èèyàn tún gba ládá fẹ́yàn ṣe yẹn ṣe kọ, yàní ẹ àti ọ̀rọ̀ hadithi pé hadithi yẹn pẹ̀lú àwọn ojú ọ̀nà méjì tó gbà wá ó padà dé dáradà hasan ẹ̀sùn ọ̀pẹ inú ikọ̀ tí hadithi tó gbádùn jẹ́ náà ni hasan lọ́dọ̀ àwọn ọ̀nà mọ̀sálà hadithi tó gbádùn hadithi tó dá náà ni hadithi tó lálàáfíà ni wọ́n bá sọ pé hasan wọ́n wá di pé ń dọ̀yìn sọ̀rọ̀ mọ́ ni eléyàn bí ọ̀rọ̀ ìṣe dáadáa tí àti bàbá ṣe rí nìyí láì ní wo sọ àṣetò ní máa ń tọ́ wọn wá kọ́dà kí wọ́n má gbà fà mo tí ọba kan kọlẹ̀ sí lèyàn ọ̀rọ̀ àyẹ̀bá tí ọba ti kọlẹ̀ sí lèyàn máa bá téèyàn lọ ni. báàbù mi ta sùn mu ṣùgbọ́n ká tó mu bàbá ní ká wo hadith nínú àgbọ́yé tá a ní bẹ́ẹ̀. ṣùgbọ́n àbòsí tá a sọ pé àti bàbá òsè yẹn yóò jẹ́ àbòsí nípa táyé òun ló jẹ́ kí n máa mú àpẹẹrẹ wá bíi kí àti bàbá bó yẹn sí ọ̀yẹ́ kí wọ́n rìn yẹn lọ́wọ́ pẹ̀lú owó àbí pẹ̀lú aṣọ àbí pẹ̀lú kẹ̀kẹ́ tó sá jẹ́ nǹkan ayé wọn ò wá ṣe é fún yẹn ìyẹn ò tó dì mẹ́mi ebi yìí pé yẹn fi sọ yìí pé wọn ò ní ṣe dáadáa sí wọn ṣùgbọ́n bá bá jẹ́ ààbò sí ìtẹ̀sí yàn nígbà o èyàn ò fi mú kíkún yẹn hàn ìpè sáǹdì mi nì sáǹdì tó yẹn fi hàn yẹn ìyàn ọ̀dẹ̀ ní jó sí dáadáa yẹn kù lọ́dọ̀ èyàn máa ṣe dáadáa yẹn lọ èyàn ó sì fi ìlú rẹ̀ yẹn hàn pé àníṣẹ́ nǹkan yìí èmi ó sì é náà ẹ̀sìn lọ́wọ́ àgbọ́yé dá nínú hadith àkọ́kọ́ nú ẹ̀ òun ni pé ìṣe dáadáa sí ìyá àti bàbá ọ̀nà kan ni tí wọ́n ti pa wọ́n bá sọ pé wọ́n ti palẹ̀ ẹ́ ọ̀nà yẹn wọ́n ti tẹ̀ ẹ́ sẹ́wọ̀n fọ́nà tí wọ́n bá dọ̀dà sí á ṣòro láti rìn iná làwọn aláṣẹ wa ti ń dọ̀dà sí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀nà kan ni tó ṣe pa á ti tẹ́ téèyàn ọ̀bàdà lòjàmá àtẹnu sẹ́dẹ̀ yẹn ṣe téèyàn fi di wòlé ọlọ́run téèyàn fi dẹni ọlọ́run òun náà ní bí rọlẹ̀ wà lẹ́yìn báyìí. ìkejì nínú ohun dáàtò bá nù hadith yìí wọn ni ọkọ òkòlè wà lẹ́yìn ní ìṣẹ̀yà àti bàbá mọ́ọ̀jìbùn lè náírà yín máa ń ti nẹ́nọ́rẹ̀ yẹn fún yẹn ní ẹni nẹ́lẹ́ni òun lẹ̀ nídìí kí ẹ já yúrí kẹta ìyọnu ọlọ́run nǹkan tá a kó dó sórí ìyọnu bàbá àdìyá ni o ọ̀rẹ́ pé lọ́wọ́ ayé pọ́ùn sáà ń fẹ́ fọ́lọ́run yọnu tí ọ̀sán lọ́wọ́ yọnu díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nu àgbọ̀yé dábàá nu àríṣì òun ni pé ṣe dáadáa sí ìyá àti bàbá ọ̀rẹ́ yẹn sí kódà bí wọ́n bó yẹn sí ń bí àlámọ̀rí ayé ọ̀rẹ́ yẹn sí ni ìkarùn òun ni wípé hadithi dọ̀yìn fún sanadan láti máa sọ bẹ́ẹ̀ lẹ́ka ọba ìkọ́rọ̀ sanad hadithi yóò gbádùn ṣùgbọ́n ìtumọ̀ tó wá ń bẹ̀ sahihun al-jumla ìtumọ̀ yẹn gbádùn ní àkótán rẹ̀ nàkó àti sọ bẹ́ẹ̀ yìí pé wọ́n lẹ́nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ìlà àfọwọ́ àlọ́dọ̀ àwọn àfa táwọn míì ló gbólóhùn gbàgbọ́ lò fẹ́ẹ́ nìyẹn. di hadithe eh, babu kan bashirini ojo na kan Ọ fe ma falaye fun aye pe e dada si ati baba e dada fun ati ya ati baba bo la se se dada si won inu se dada si won lenu ni kalami nbe ni e je koro ma aro koro ma aro oya دخل مصلي قال سدد سدد قال حدثنا اسماعيل بن ابراهيم قال حدثنا الزياد بن المخرق زياد بن المخرق مخرق بن المخرق قال حدثني قيصر بن مجاد قال قلت ما نجدات أنا حدثنا إسماعيل بن إبراهيم حدثنا هنا بعض زياد بن مخرق ziyadu wa ni hadasa ni gbogbo àwọn tí wọ́n wí hadasa náà yẹn wọ́n fi ń jókòó yé wa wípé ṣe bá gbọ́dọ̀ lómi wí hadith yóò sì mí nìkan mọ́ gbọ́ akọ tí Ismail sọ hadith yìí ziyadu náà gbọ́ pé àwọn pọ̀ tó wí fún ṣùgbọ́n ǹgbọ́ bí tọ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀ àbí ẹ̀ ziyad ìgbà tó padà sọ ó ní tọ́ ìṣẹ̀lẹ̀ nìkan ló gbóhùn sọ. So lórí hadithu tó òun nìkan lọ sọ fún yọdọ mi bóni ma yá wọn ní sẹ́yìn sálà wa sọ wípé kúntùmá nàìjàdán mo wà pẹ̀lú ashabu najida àwọn èèyàn najida najida bin amir alkhariji nínú àwọn khawarij ọlọ́run wà pẹ̀lú wọn ó ní mo wá dẹ́ṣẹ̀ kan asọ́tùtù ní ó bá ní mo dẹ́ṣẹ̀ kan láàárọ̀ ọ̀hà ìní ò dẹ̀ rí ẹ̀ṣẹ̀ yẹn sí nǹkan kan ẹ̀là mìíràn kàdà ẹ̀ mọ́sáàdì kọ́ wà ní ẹ̀ṣẹ̀ nílá. mo wá sọ fún Abdullahi bọ́nà ọmọ rò pé mo dẹ́ṣẹ̀ báyìí. wọ́n ní irú ẹ̀ṣẹ̀ wo lọ́dá. wọ́n ní ẹ̀ṣẹ̀ báyìí báyìí báyìí ni mo dá wọ́n ní ẹsẹ̀ tó sọ pé ọdá yìí kò sínú kàrá kò sínú ẹ̀ṣẹ̀ ńlá. torí kàbá èrò yẹn àwọn kàbá èrò mi náà dùnú tẹ́sẹ̀ ni wọ́n yàní mẹ́sàn àwọn ni wọ́n. àkọ́kọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó ti pé tíyàn bá túbá lórí ẹ̀ ìyàn ráforíjì ọlọ́run náà ni àní ìṣọ́rọ́fù. èéfì nǹkan kan kéjì ọlọ́run nínú ìjọsìn bẹ́ẹ̀ ti ń pọ̀ ọlọ́run kó tún máa pè nǹkan mi ìyẹn ń wá tìlẹ́yìn ọlọ́run kéèyàn tún wá lọ́dọ̀ nǹkan mi èyàn wà nù ọlọ́run kó tún wá lọ́dọ̀ nǹkan mi èyàn wà sọ ọlọ́run kó tún wá lọ́dọ̀ nǹkan mi èyàn rẹ̀kẹ̀ ọlọ́run kó tún wá rẹ̀kẹ̀ nǹkan mi àbí èyàn ń páyà ọlọ́run kó tún páyà nǹkan mi àbí èyàn ń pẹ̀rẹ̀ fọlọ́run kó tún pẹ̀rẹ̀ fún nǹkan mi èyàn ń lérí fọlọ́run tún máa ṣèlérí fún nǹkan mi eléyìí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá mi ìkejì. kọ́tà kọ́tà ló nẹ́sàn-án. nẹ́sàn-án kéèyàn pọmọ kéèyàn pọmọ ẹ̀ àbí kéèyàn gbẹ̀mí bí èso ọmọ gan kéèyàn di ẹgbẹ̀mí ní ẹgbẹ̀mí ẹni ẹ̀mí kéèyàn pààyàn ọwọ́ àánú ẹ̀ṣẹ̀ ńlá kọ́tà ló nẹ́sàn-án kéèyàn pààyàn. ọ̀lẹ́sọ̀rọ̀ mi àti ìkẹta nínú àwọn ẹ̀ṣẹ̀ ní ńlá sọyìn pé bẹyàn ọba ronú pé wàdà lórí èèyàn lè ráfùrí jẹ Ọlọ́run òun ni kó dogun kéèyàn sá lọ àgàgà kálàṣẹ ti àyánà yẹn kó ti kó ti yàn yẹn wípé ìwọ wà nù ẹni tí wọn lọ jagun ẹwọn kí tálàṣẹ bíi ti lè yàn yẹn pé lágbájá báyìí ọwọ àwọn ẹni tí wọn lọ síbi ogun báyìí kódà kò nídìí ìsùn lè wà lè dẹ́ni wọn kò nídìí gbàyọ̀ǹda ayé àti bàbá mọ́ torí abẹ́ aláṣẹ gbogbo wọn wà wọ́n bá ti sọ pé lágbájá ọ̀ọ́lọ̀ ọ̀sọ́rọ̀ mọ́ ìyẹn ti àwọn àna ẹni tí ọ̀lọ́ sógun kéèyàn wá họ ìṣá nínú záhà níbi ìjagun jọyàn ọlọ ìkẹta nìyẹn. ìkẹrin hosbúlì mọ́sánà abilékọ.

kíyẹn nǹkan tó ṣe wípé alẹ́ fi jà arọ ara wọn kọ́ má jẹ yẹ dàmbé yẹ dì wọn gẹ́gẹ́ ní ìpínlẹ̀. ẹ̀kọ́ òun náà ní sọ́lá ń sọ wípé ọ̀gbọ́dọ̀ sí mọ́ nígbà tó ṣe hijjatul wada pẹ̀lú wípé àwọn mọ̀lẹ́bí Abbas wọn á yá yẹn lówó tí ọba ti rí sinmi báyìí ọba tó ti fẹ́ fi jọ fún owó tó máa gùn owó á tún gorí ẹ̀ ẹ̀rí nítorí àsìkò owó lé ẹ́ rìbá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ní ńlá àti rìbá alifábẹ̀ nǹkan tó yẹ pé kọ̀ọ̀kan náà wọ́n ń jẹ́ kéle tún wá gorí ẹ̀ ìrẹsì ni ìrẹsì ń jẹ́ kátẹ̀ ní kìyàsù ni ọ̀rùn tó ń jẹ́ alálẹ̀ kíni ọ̀ alálẹ̀ alálẹ̀ bọ́rù ha torí pé nǹkan mímọ́ lòun náà ẹ̀ǹkọ́ wà náà hadith yìí pé azahabu bẹ zahabi nínú riwaya mi wà lùwárọ́kù bẹ̀lùwárọ́kì awi zaha awi fitọ́ ha bẹ̀lẹ̀ fitọ́ ti ha wàṣẹ̀yìnrù bí ṣẹ̀yìnr wàlìbọ̀rù bẹ̀lẹ̀bọ̀rì ẹni tó ni wàtàmùrù bí tàmùrì. والملح بالملح yadambiyadin بيد سواء بسواء má جوكم بني bẹ ni ẹ má bọ̀ wá bí yìí yìí yóò bẹ̀rẹ̀ àjọ ẹ jẹ́ wọn máa sọ́yìn máa wà lẹ́gbẹ̀ẹ́ yìí lọ́dà ẹ ní jókòó ẹ má jó báyìí ẹ má jó mẹ́ ẹ yìí yóò bẹ̀rẹ̀ sáwà ń bí báyìí náà ẹ yìí náà ẹ <laughs> yíyọ o tọ mẹfẹẹfà yẹn àwọn sọsọlá sọ wípé sàwa àmì sàwa ẹmẹsìlá àmì mẹsìlẹ yáda àmì yáda وإذا اختلفت هذه الأصناف طبيعا كيف شئتم إذا كان يدا بيد ها táwọn ọ̀rẹ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí bá ti yàtọ̀ yanni lẹ lẹ alasunẹfu ribawi ya mẹ́fẹ̀ẹ̀fà yẹn náà tó bá ti yàtọ̀ ọbẹ irun kẹfà tún ìdàkànnẹ yadan bíyàdìn ẹta wo bá ṣe wù yìí ẹnìkẹ́ ọba àdẹ̀mú dọ́là ẹ̀yọ̀ kan wá nísìnyí ó sọ pé kéèyàn mú one seventy wá ó kò fún náà nítorí pé náírà ní tiẹ̀ títí ẹ jẹ́ kíni o ó jẹ́ dọ́là ìfọ́sẹ̀ orúkọ ẹ ti ṣe kíni ó ti yàtọ̀ rìbá ni rìbá eléyàn náà ẹ jẹ nínú àwọn kàbáyèrò lọ́wọ́ àkéyàn jẹ rò lábẹ́ mo ti ń bí kọ̀ọ̀kan náà ká gbèlé lórí ẹ̀ bíi náírà ọ̀fẹ́ sòde ìyàwó àwa lọ sẹ́wó tuntun wọn á ní kó mú one thousand wá kí wọ́n dẹ̀ fún ní kíni náírà ọ̀rẹ́ náírà tuntun àdá rìbá alifásẹ̀ ètò yìí pé sábà tàbí súnà ẹ́ torí mo táwọn afáwa sọ ni pé rìbá tó rìn lẹ́nu àlọ́kọ́ á ní rìbá nẹ́sì Abbas Banil Abbas tó máa ń ṣe yẹn pé ẹni ọba yáwó lọ́wọ́ wọn orí mú wá ọdọ ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀dà iye báyìí ti gorí ẹ̀. ìrọ̀lẹ́ sọ̀sọ́lá lọ sọ nígbà Hijjatul Wada pé àwọn òun ọ̀gbọ́dọ̀ gbọ́rú ẹ̀ mọ́ láéláé àgbọ̀dọ̀ gbúrò rìbá bẹ́ẹ̀ mọ́. wọ́n ní àádọ́n rìbá Al-Abbas tahta qadami wọ́n ti gbẹ́sẹ̀ tẹ̀ báyìí ń gbọ́dọ̀ gbúrò ẹ̀ mọ́ kẹ́nìkan sọ pé òun wá yáwó lọ́wọ́ yẹn wá sọ fún pé sọ òrìṣẹ́ lónìí ọba dọ̀sẹ̀ tí ń bọ̀ tó fẹ́ mú wáyẹn ó tún máa fi kún wọ́n sì tún máa ń tún dá fún kí wọ́n sọ wípé ribal kọ́ọ̀rù rìbá ìyàwó wọ́n máa ń da wí lọ́tọ̀. sọ eléyìí náà jẹ́ kan nínú àwọn mẹ́sàn-án nínú àwọn kàbáyèrò zònó ẹ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní ìjẹ́ dúkìá ọmọ òrukàn jáàsì àwọn àfọ ní òṣùlù ẹlòmíì lè sọ wípé ìbọn wọn ránjẹ òun fi dá sọ ẹ̀wọ̀n bí ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò wa sọ wípé wàlá tẹkọláhùmá ọ̀fẹ́n wàlá tẹnhàrùmá ọkọláhùmá kọ́wulẹ́n kẹrìmá ẹ má wí sí ọ̀sìn wọn kẹ́nìkan wa sọ wípé òun ò ṣe sí ọ̀ ṣùgbọ́n òun ò lù wọ́n èyí àti bàbá òun wọ́n lù wọ́n àwọn olè ṣe sí ọ̀ǹdọ̀ mo dáhùn àbá wa dẹ̀ sọ ní pé sí àti lulu kẹ̀kẹ́ náà lẹ́yìn àti náà fi àfihàn àti èdè kàdálíkà fi dọ̀rọ̀. kéèyàn ṣe sí ọ síyàn ẹ sùtá ń bẹ ń bẹ fẹni tí wọn bá ṣe bẹ́ẹ̀ náà ni sùtá wà ń bẹ bí wọn bá lù yẹn nígbà Ọlọ́run ọba sùhánà ọdá láti ń kọ nípa kíni ọ nípa sí ọ ọmọ ìbá bẹ àwùlá àti tí ń kọ nípa kíni ọ àdọrù pé kíyàn kó bòǹbò ti ìyá rẹ àti bàbá rẹ ẹ bẹ́ẹ̀ náà wà ní akílù má lè lè yẹtí jẹ dúkìá ọmọ òrukàn kíyàn ní òun ò fi jẹun pé òun fi dá sọ ọgbà ilé yẹn mi ń kàbá ìrù zùnú ìkẹfà nìyẹn ìkeje. ilhadun fil masjid ilhad ìkọjá àlà ní mọ́sálásí. bóòlù yẹn ṣe kọjá àlà ní mọ́sálásí wọn ni kò máa lọ dá bíbí àlẹ́ bẹ́ẹ̀ máa lọ dá dáadáa lẹ̀ sínú mọ́sálásí àbí kò máa lọ fi ọ̀rọ̀ ẹ bọ́ nínú mọ́sálásí ikọ̀ máa lọ wí ya Rasulullah nínú ara ilhad àbí ilhad ẹ̀rọ pé hadithi kan wà tọ́sọ yìí pé mọ̀nà àwa riwaya méjèèjì lọ́lọ́ muhdithan aw muhdathan fa'alayhi la'natullah ẹni yóò tọ́ bá gba oníbídìí àlàyé ìwọ́n kọ́ mọ́ra fẹ́ wá sórí ikú onímọ̀ bàbá ni ẹsùn á máa lùlù nù bíbà yìí náà ìfẹ́ fẹ́ lùlù ni ẹ máa gbé lùbọ̀ wọ́n bá sì gbé lù sí mọ́tàlá tí wọ́n bá ń lùlù gbàgúdú gbàgúdú wọ́n àwọn ń ta sàlátù ìgbéjìnà sáànù ọlọ́run lòdìsí ọlọ́run nípa máa jẹ́ tó ń tọ̀ ìmọ̀ àti bídìí ànú mọ́ṣáláṣí nkàrà ìrìnsùnú òun ni ilhad ilmazid àwọn shabab tọ́lọ́wọ́n ọba àlejò aláti kẹ́ ẹjọ́ àwọn ni wọ́n máa kọ́ mọ́sálásí. ẹ̀wọ̀n kọ́ wà nù hadith yìí pé man bana lillahi masjidan bana Allahu lahu baytan fil janna. ẹni ọba kọ́ mọ́sálásí fọlọ́n ọlọ́run ó sì kó ti dilé fóun náà nínú àlùjánnà ilé ẹyọ kan ọlọ́run àkọ́ fún àlùjánnà. kódà rìwáyà mi sọ pé bọ́ bá mọ bí ilé ẹyẹ lèyẹn kan ó fi hàn yí pé tí wọn náà kó ṣe pé wọn ti to búlọ́ọ̀kù tán rírẹ́ ní ọ̀fẹ́ rẹ̀ wọn ti ra alẹ̀ tán wòye sí kẹ̀kẹ́ wọn ló kó búlọ́ọ̀kù wá yìí àyẹ̀bẹ̀ ti ẹ̀fọ́ wọn ti ẹ̀fọ́ lẹ̀ wọn ò rí kẹ̀ wọn ló bò ní ìwọ náà wà ń kó ẹni tó kọ́ mọ́sálásí torí gbogbo èyí táwọn lábá ń sìn yẹn kò kí ń ṣe ojúṣe wọn nìkan ni ojúṣe gbogbo wa ni káà náà ká tají mbẹ́nu wa náà tó nípa àti ṣerú nǹkan rẹ̀ ṣùgbọ́n nǹkan ni ò tí ì yé délẹ̀ délẹ̀ náà ni láì máa fẹ́ òun kí ó tún wà nù ẹ tí ó tún máa bá yẹn ṣáájú òbí lábọ́ ṣe kọ́ mọ́sálásí tí wọn náà sì lágbára àti lè kọ́ ẹ bá kọ́ mọ́sálásí tán ọ gbọ́dọ̀ gbọ́n bídí alálejò sí o dídí ńlọ nìyẹn ẹ á ṣe tàdúgbò náà ni ipa wọn náà wọn ti kó pẹpẹ síbẹ̀ ní tẹ́lẹ̀ tí wọ́n ń kírun ẹjẹ wọn máa wá lùlù ńbẹ bí kí wọ́n lùlù kí wọ́n jáde wọn ò sì ní lùlù nígbà tá à ń kírun ẹjẹ wọn máa wá jó ńbẹ wọn ni mú kulómi kala àwọn jọ àwọn yóò jọ ànábì eléyìí mi ń kala ìrìn dùnú ìlhádù fil masjid àtòbìnrin tó ń sàlejò àti tí ó sàlejò kájẹ láwọn àbáwá sọ pé kìí ṣe dandan pé obìnrin tí bá ń sàlejò gbọrọ ọmọ sọ àti mọ́mọ́ àdáni ẹni tó tún jẹ́ mùṣírikà oríṣiríṣi kájẹ lọ́rọ̀ tó wà lórí iṣẹ́ ẹlẹ́bọ̀lé wọn sọ àti àbí òlè wọ́ sọ ẹlẹ́bọ̀ wọn sọ àti lójú ayé ànábì kálọ́ńtọ̀ òun ni sùmámà òun ni òtẹ́ẹ̀lì alẹ́mẹ́lẹ́ bọ̀wọ́ ní mọ́sálásí ẹ̀ràn pa àwọn ẹ̀sùn òjíṣẹ́ ọlọ́ngbà àwọn jáde ńjọ yẹn ni wọ́n ti kẹ́ sùn mọ́mọ́ nìyẹn wọ́n dẹ̀ mú wọn mọ́sálásí wọn lọ sọ mọ́ bí òkú mọ́sálásí ó lò tójọ́ mẹ́ta ń bẹ̀. tó eléyẹn náà tún ní ọ̀rọ̀ nínú pẹ̀lá ọ̀rọ̀ oríṣiríṣi táwọn afá sọ lórí ẹ̀ gbọ́kèdè bíi kékun gbé kún kọ́ àwọn mọ́sálásí ọ̀rọ̀ pé bó kírun bó kírun ìṣó mọ́sálásí ọ̀rọ̀ bọ́kẹ́ ti dẹ́rọ ìkeje òun ni kí ni ọ ilhadun fil abẹ ìkeje walladhi yastashir ẹni tó ń fi yẹn sí yẹ̀yẹ́ nínú ẹ̀ṣẹ̀ ní ńlá òun ni kí yẹn máa fi yẹn sí yẹ̀yẹ́ nínú ẹ̀ṣẹ̀ ní ńlá ni kódà fáwa Hasan al-Basri ta'ala wọn ni kò sínú wa mùmíní kí ti ẹnìkan ó dé bá a kọ́ sọ kéèyàn máa sọ pé tiẹ̀ dé pé tiẹ̀ ti bá a àbọ̀ máa yọ̀ ọ́ bọ́yọ́ dẹ́sẹ̀ ni àbádàn wò rọ́ọ̀lù ẹ̀wà àdéhùn tí wọ́n fi kọ́ ń gbà wá ń kéékèèké àmọ́ bọ́lá láàfíà bí ọ̀lá láàfíà wọ́n wà ní àrùbáyín náà bà nígbà rẹ̀ wà ní kéékèèké dá ń kọ́ kí ó ń gbà ní ọ̀nà ìlà tó ti ṣe ṣàmọ́ kíákíá ìyá àkíkà ọ̀yọ́ àfíà ọ̀lọ́hùn. a máa hàn kẹ́ sórí gbàdá kéré o ọyẹ ya à má fi yọni ẹ̀sọ́mọ ọ̀yá rẹ sádánwò dé bá kọ́mọ ajá sí kọ́ padà gbé àdánwò yẹn kó lórí ẹ̀ ọlọ́wọ́ wa fi mẹ́wọ̀ mẹ́wò inú ẹ̀ṣẹ̀ ní ńlá ńlọ wà máa fi yẹn sí yẹyẹ yẹyẹ yẹn ọ̀nà méjì kádánwò Bala, ìyàní nẹ́kàrà ní nǹkan to le ba n'inu je yeye kejì òun ni kókó sínú ẹ̀ṣẹ̀ kí ma wá wà nú ẹni tí wọ́n máa pariwo rẹ̀ káàkiri pé àkúnlé rẹ̀ wọ́n ló jí gàrí bù lánàá. ó sì lè jáde pé ibi ló ń pa ó ò lè pa náà wọ́n máa wà nú ẹni tí wọ́n máa gbé kí àbọ̀ máa fi sí yẹ̀yẹ́ lórí ẹ̀. ní ẹ̀ bá kó nú ẹsẹ̀ báwọn afáwọn ti ṣàlàyé nìyẹn àbádáwò rọ́ọ̀lù àìmá fi yẹn sí ẹ̀yẹ báyìí pé yẹn lálọ́ àbí yẹn máa fi yẹn rẹ́rìn àbí kó tún máa fa àwọn yẹn ọmọ máwọn yẹn rẹ́rìn nítorí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ka ahahaha wọ́n rí bàbí nàbí yí sọ́ra rẹ̀ jára ẹni wọ́n ń lánàá bí ọmọ àtúntì ń kẹ́lé pákó ni mo bá ti ń kẹ́ wájú ta àbẹ́ wa wà fáwa wọ́n lọ́ lọ́ ọmọ kan wọn bá bu ẹrin kàkàkàkàkà ó sì lè ṣèṣì lọ́wọ́ rẹ̀ àbí ṣé máa ń ṣèṣì lọ́wọ́ yẹn kéèyàn ló bí mọ́lẹ̀ àbí. ó lè ṣèṣì. ẹ̀rín dáwé ni ló ti fẹ́ máa ṣẹlẹ̀ yìí ẹ̀rín ni ló ti fẹ́ máa ṣẹlẹ̀ yìí tó èèyàn bò láti nígbà tẹ̀ sàlàsẹ̀ tó bá mọ̀ kò sí kẹ̀kẹ́ tó fẹ́ ṣe. àwọn ẹni tó ti lọ́ọ̀bẹ̀ tó lọ dálẹ̀ láti ń bì lọ́dọ̀ wọn ò lágbára kẹ̀kẹ́. kí lọ́wọ́ àwọn òkùnrin máa wọlé lórí tó tiẹ̀ ló dé ní ọlọ́mọdé rí ọkàn mú tó kù tó máa wí ń jẹ nìyẹn. eléyìí ò ní bí kéèyàn ẹsẹ̀ lọ dálẹ̀ láti ń bì pé ẹ gbọ́ kẹ̀kẹ́ tí ń ṣẹlẹ̀ ń gbòòrò àná. àfàlàgbájá ó ti wú ọmọ látà àwọn ẹni tó sọ fún kò sí kẹ̀kẹ́ tí wọ́n lè ṣe. kí ni wàá kí ọ̀rẹ́ wá gbẹ̀mí ẹ̀dá ní kẹ́ ó tẹ̀sí wá pé yẹn ọ̀sánfà ní kẹ̀kẹ́ ń bẹ̀ rárá sí tí ò kọ́ mọ́. ìwọ́lẹ̀ kẹ̀ tún wà nú ẹni tó jẹ́ kí láburú tún tẹ̀ ká. ẹ máa yípa wà nínú èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ìṣá àlùfáà ìṣá ìbàjẹ́ fún hẹ̀ta láàrin àwọn onígbàgbọ́dọ̀ ìyàn jẹ́ hẹ̀ta. abẹ́ ti gẹ̀ẹ́sì so nípa bẹ́ẹ̀ kí yẹn máa fi yẹn sawa ẹ dákọ̀ ẹjẹ́ àgbọ̀ yé dáadáa ọ̀nà méjì tí mo tún yẹn bóyá ìnáwó rọ́ọ̀lù òrìnà àbí ń rìnà tẹ́lẹ̀ kọ̀ bá rìnà wọn ẹ náà lójú ẹ̀ ti fọ́ ni ojú ẹ̀ fọ́ ojú bí wọ́n tún ti pàdé ti wá lórí ẹ̀ yìí gba kẹ̀rí tọ́ bá ẹ̀ méjèèjì èèyàn bẹ́ẹ̀ lọ́hùn ni. ṣùgbọ́n ẹni mba bá gbojú ẹ̀ ẹ láyé ń bí báyìí ọlọ́run ní mo tó hun dẹ̀ sí máa fi rọ́pò fún náà ní kíni o àlùjẹ́nà fi rọ́pò ẹ̀ fún. ọwọ́ pé ojú fọ́ ọba ń bú ẹ̀rìn wọ́n fa ẹ̀rọ rẹ̀ kó tálẹ̀ báyìí tálẹ̀ báyìí ẹ dákun kí rí mi eléyìí. tó méjèèjì yẹn ká ṣàgbọ́yẹ sì rí pé gbogbo àtẹ́ńbélé ti pípọ̀ máa ìmọ̀ kí bàálà báyìí ẹ káfí sọ yẹyẹ wà á ìmọ̀ kéèyàn kó sínú ẹsẹ̀ kálọ̀ ọ̀dọ́rọ̀ ẹ̀ lẹ̀ ìyẹn dẹ̀ sì wá léwu fún wa púpọ̀ jù ó léwu gan ẹ̀rì kí náà sọ̀sọ́ lá ló ti kìlọ̀ pé kíyàn máa ní àtẹ́ńbìlì ibi tá a sá máa jókòó tá a kò jọ sí ni nígbà táwọn sọ̀hábà dẹ̀ ní mọ́lá náà bó dùn mímọ́ jalisi a máa ń jókòó ni a máa bára wa sọ̀rọ̀ rọ́gbọ́n lè dá sí ẹ́ arábìnrin tẹ̀ bá ti rọ́gbọ́n tẹ̀ dá sí ẹ̀ sì fún ojú ọ̀nà ní ẹ̀tọ́ ẹ̀ wọ́n ní kílẹ̀ tán ọdún sálá ọgbẹ́ni ọba ti báyìí wọ́n máa dá padà tí gbogbo àtàwọn a bá ń kọjá lẹ́yìn kọ̀ọ̀kan sàlámù aleykum wọ́n máa dáhùn aleykum sàlámù ọ̀sán ẹnì kejì náà kọjá ọ ma pàṣẹ dada, ọ ma kọ̀ bàjẹ́ nínú ènìyàn ṣé bá tí wọ́n bá sọ pé ẹ̀yin gbọ́n tí ọ lọ ń gbòòrò hmm, ní sí nígbà wọn bá ti fẹ́ dá ọ̀rọ̀ bẹ́ẹ̀ báyìí ẹ̀ka ẹ̀ka ọba pé ó bu ọ ó sì mọ̀ pé kò sí gbogbo ohun tó bá ti já sẹ́ńdé kò sí nǹkan bẹ́ẹ̀ má wáyé mẹ́ àbí yẹn rí yẹn kẹ́ńtà wọn náà yà ọba robin ti ò àǹtí mo fẹ́ bẹ́sẹ̀ sírí lẹ́yìn kọjá ọba ti bu ọ yí pé mo wà nínú ìyàwó ẹ̀ náà mo wà nínú àbúrò ẹ̀ ah, ẹni sùúrù ẹ má bínú ọlá pé mo jókòó sẹ́nu ọ̀nà sọ fún ẹni tí ọba mọ ti ń lọ ọlọ́run lọ sọ́dọ̀ bẹ́ẹ̀ la làkàn bí lè tì yín wá lọ ní ah mo mú ń tọ̀ ọ̀hún ọ̀yà ìgbà ó fi dé ni ó ṣe ṣe sẹ́ni fún kò sí wa ó fi dé ẹlòmíì tún ti kọjá mo lòun lọ òun lòun fẹ́ délé àwọn fìyà rí pé ó ti fún ti ń lọ ní ńlá pèlè kejì òun ni ẹni tó fi yẹn ṣàwàdà àtọ́pá wàdà yẹn mélòó lágbo méjì káàdà wò rọ́ọ̀lù yẹn àti kéèyàn kó nú ẹ̀sẹ̀ àyè fi yẹn sí ẹ̀yẹ. kódà àwọn àfáà wa sọ ẹni ọba dẹ́sẹ̀ èèyàn ò ní dẹ́sẹ̀ ẹ̀la mẹ́nàlìjà hàlà àyèmọ̀kan ló máa ń fà ní ọmọ ìyá ó ọ̀ọ́dà kẹ́ni òkú fẹ́ dá à àbí wà ní kan mú wá kí wọlé ló kópa ó lè ṣe gẹ́gẹ́ kí ni wàá ní pọ́blẹ́mù ẹ ẹ ò pé kò sí ohun tọ́kàn fún yẹn ju kékeré yẹn dákẹ́ lọ. ìkẹjọ. bọ́yá a ti sì í kà ní ọ̀nà àyẹ̀kọ́ ń lọ kẹ́yìn rẹ̀ ìkẹsàn nìyẹn bùkáwò lè wà lédè ní mílẹ̀ lọ́wọ́ torí àwọn fi máa dé sí yìí náà wá kí àti bàbá máa sunkún lórí èèyàn nítorí pé yẹn ṣẹ̀wọ̀n yá àwọn èèyàn ń bímọ èmi náà sì bímọ ọ̀la èmi àwọn ìyá ló ń sunkún pa wọn tí wọ́n máa sunkún nínú ẹ̀ṣẹ̀ ńlá ni alákọ̀ọ́kọ́ ìmúrogún pẹ̀lú ọlọ́run ọba nínú ìjọsìn ìkejì kéèyàn pa ẹ̀mí kéèyàn sẹ́yìn náà ń bẹ́nu rẹ̀ kẹta kéèyàn sá níbi ìjagun sójú ọ̀nà ọlọ́run ìkẹrin abilékọ ẹ tí èsì èèyàn kéèyàn kínyẹn lẹ ló kó sínú ìkarùn jíjẹ owó èlé ìkẹfà jíjẹ dúkìá ọmọ òrukàn mọ́lẹ̀ ìkeje ìmáa lọ sí àdádálẹ̀ àbí ohun sínú ọlọ́run ọbọ òdù síbi ẹbọ nínú mọ́sálásí kódà àwọn míín tún rí nǹkan mọ́bẹ́ kó fi wọ́ èrò nẹ̀rí pé yẹn tún ga hmm? wọ́n tún rí nǹkan mọ́bẹ́ ìkẹjọ tí yẹn máa fi yẹn ṣàwádà ìkẹsàn wa ni tí àti bàbá máa ṣe kíni o ó sunkún nítorí ipa ọmọ wọn ṣe kíni o ó ṣẹ wọn wọn máa sunkún nítorí ẹ. قال ابن عمر تفرق من النار وتحب أن تدخل الجنة. tọ́ ó ní ibn Umar wá sọ fóun wípé ìwọ sì ń bá sọ̀rọ̀ sí ń wí hadith yìí fún yìí ìyẹn ni tọ́sọ yìí bóun rẹ ti bóun dẹ́sẹ̀ kan sí ibùnú mọ́rù sọ pé àyè ilé yóò lè rí sí sẹ̀sẹ̀ ní ńlá. ó ní ibùnú mọ́rù wa sọ fóun wípé àtẹ́fọ̀rọ̀fọ̀ náírà àìmínà náírà sóun bẹ̀rù náà sóun sì nífẹ̀ẹ́ àti wà lójà náà. náà ó ní bẹ́ẹ̀ ni o i naam òun làwọn ará lọrin máa ń wọ́n sọ pé ee ee i naam ìtumọ̀ rẹ̀ nìyẹn àyè ajali bẹ́ẹ̀ ni wàláhì mọ́fọ́lọ́hún búra ha mò ń páyà ná mo sì fẹ́ wọ àlùjánnà ọlọ́run náà. kọ́ọ̀lù àhẹ́yù wá àlejò. ó ní àhẹ́yù lọ́dọ̀ tèmi ń ìwà àlèdáàkì ṣé ìyá àti bàbá rẹ̀ wà láyé. olùkọ́ àyìn omi. wọ́n ní bàbá ti lọ ìyá kọ́ọ̀lù fọwọ́ lọ́ọ̀lù láwọn àlíǹtà láàrin kàláàmù. àlàǹtà láhàlì kẹlẹ àlànà yòlénu àlànà ìlàwì láwù àlàǹtà àtọ́bùtà àtọ́lìtà àjàbùtà gbogbo àwọn tó bá jẹ́ àfàálà àfàálà àṣàǹtà láwù àlàǹtà láhàlì kàlámọ̀ tó bá rọ ọ̀rọ̀ fún ó sì pé ọ̀ ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ alùsùn nàbí gbogbo gbogbo ẹ̀ ló ń ṣe o orílẹ̀-èdè ṣe o kódà tí yẹn bá kẹ́ lómi tó bá tó rí yẹn ní oṣù chíńjì òun sí ààrẹ o ọba tó rí yẹn yìí pé òun ti rí ẹgbẹ́ òun kẹ́ tó ní rúgbọ̀n nígbà yẹn ní oṣù chíńjì ẹ̀ ìmọ̀ tí bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ èmi ò gbogbo ẹ tí bá ń ṣe yìí gan ṣé tó sẹ́sìn tẹ́ wà ń ṣe yìí náà ni. ìwú tèmi fẹ́ gbọ́ gan nìyẹn ìwú tèmi fẹ́ gbọ́ nìyẹn. wàláyé gàtíkà ẹ pé hadithi sọ fún alẹ́ kan yìí pé tí wọ́n bá gbóyè sí àwọn òbí mi bẹ̀ wọ́n sọ pé nǹkan tí èsì mistake kan wọ́n lè ní sẹ́sìn rẹ ní kàn máa fi ra ẹ̀ kí yẹn nù bó ṣe fẹ́ rún yẹn nú yẹn mo ti yàn ọ́ sáré sọ fún ọ náà nígbà ẹ̀sìn lónìí kí n máa pọn ilé mọ́mí eléyìí ọkàn sí bẹ́ẹ̀ torí wọn á fẹ́ tẹ̀yẹ̀ ń sùúrù o bí ẹ bá sàwọn dáti dáti síra yìí kọ́lọ́n jẹ́ ìyókù ní òsì rà o ní máa ń lé o ní máa ń lé o ọlọ́run kò kó jẹ́ ọjà pípé ń jọ́dá ní ọba gbọ́ náà ti gbé sí ayọ̀ níwájú ọlọ́run ni o ní máa ń tí máa ń lé o ń téèyàn ò lérò báyìí téèyàn fẹ́ kígbe nì téèyàn fẹ́ ẹ rí i pé ọ̀rọ̀ káwùlì ọlọ́run ti mẹ́nu bá dóòmù sá lágbára jùlọ ó fi hàn yí pé àyíṣà àti bọ́m̀bẹ ọmọ nìyẹn lágbára yẹn kíyẹn lú yẹn sá lágbára ju ọ̀rọ̀ lọ ó sì lè yá ìgbọ́rọ̀ gẹ́gẹ́ gbogbo gbogbo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta pápátá tọ́lọ́run fi pàkíyèsí ẹ̀dá ní ẹ̀sùn bíẹ́ ọ̀rọ̀ lọ́jẹ́ ẹ̀já òkìlà kọ́kọ́ wọlá tẹkùláhùmá òfin kíni ọ̀rọ̀ ni wọlá tẹni àrùhùmá ńbọ lòun ní òtiwá òun lòun náà wọkùláhùmá kọwìlẹ nkẹrìmọ ńbọ lòun náà tiwá gbogbo tó sẹlẹ mẹtẹ ẹta yẹn pátá ọ̀rọ̀ ni èyí ó dẹ máa wò pé dọ́ọ̀rù bẹ́ńlẹ̀ àti bẹ̀yẹn gẹ pípọ̀ ẹni tí sábà máa ń bọ́ bẹ́ẹ̀ máa ń kéré máa ń kéré púpọ̀ jù ńlọ́fà tí wọ́n fi tàbí fún ní wọn láti láì fún mọ́rùn wa sọ fún mi pé ṣé ó ní ìyá àti bàbá ó lóun ní bàbá ti lọ ṣùgbọ́n ìyá ti wà àdúrà ìfún àwọn àgbẹ̀ wàláhì fáwàláhì mo fi ọlọ́run búra kó o bá lè máa sọ̀rọ̀ pẹ̀lẹ́ fún ìyá rẹ̀ tó o sì ń fún jẹ ọwọ́ àlùjànnà o mọ̀jìtànẹ́bù tẹ̀lé kaba ìrọ̀ tó ti jìnnà ṣẹ̀ṣẹ̀ nípa yẹn ni pé àwọn méjèèjì tá a kà wájú yẹn àbí mẹ́sàn yẹn tó bá ti jìnnà sí ọ̀ ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ pẹ̀lú ya rẹ̀ ó dẹ̀ sì ń fi jẹ aṣojú sí àwọn ọmọ ìwọ ọmọ tó yẹ pé ya yìí náà ló ti wàhálà lórí ẹ̀ ìyá rẹ̀ wà ń lọ bẹ́ẹ̀kẹ́ ìwọ náà wàá tó adébẹ̀ láàárọ̀ wàá sọ wípé ẹ màmí ẹ ẹ nílọ báràkì láàárọ̀ yìí ni àbí ẹ ẹ ẹ sì jáde wò yìí ah, ọmọkọ ọmọ ni ẹ. àbí ìyá rẹ̀ máa lọ rú lóko jìnnà ní oníwákàtí méjì ó dé ìwọ ló sì ń yọ ọsọ bí ọ̀gá yìí a máa wọ ọsọ akàn gbogbo ẹ̀ lóra wọn bí àlùbọ́sà ọ̀tọ̀ ní fìlà àtàní ọ̀tọ̀ ní tòní ìyá rẹ̀ wà máa ń lọ sí kíni o ńlọ gbégi ní jìnnà. èyí sọmọ dáadáa sọmọ dáadáa fún mi hàn ojúṣe ni ẹ̀rí kọ́ wà nínú àyà yẹn ìpè ìmọ̀ ayébùlọ̀họ́ ná àyìndàkàlẹ̀ kíbárọ̀ àhàdùhùmá àwòkìláhùmá bóyá àwọn dàgbà sọ́dọ̀ ẹ̀ ìkànnù àwọn méjèèjì ni o àbáwọn méjèèjì gangan. ẹ̀rí àmójútó yẹn dọ̀wé yẹn wọ́n bá ti dàgbà ìwọ ló ń ṣiṣẹ́ yẹn o tó bá dà ó di ìwọ ni kọ́ lọ sí báràkì kọ́ lọ bẹ̀gẹ́ tí wọn bá mọkùnrin mọ jẹ́ ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀sìn ẹ̀ wọn ní kí ló dé láàmì ọ̀jẹ̀wọ̀n aṣọ ni máa ń hu àwọn ọ̀gá wa ní òṣìṣẹ́ ńlẹ̀ iṣẹ́ ọwọ́ báyìí mọ́kọ́ ìrẹ́ nìkan kan bẹ̀mí ń sẹ́kù ìmọ̀kadà gùn débi pé ń ṣiṣẹ́ ọ̀kadà máa ní ọjọ́ àfa ẹ wá bẹ̀gẹ́ ni mo wá bẹ̀gẹ́ yá ní ọjọ́ ẹ̀rí tó o fún lóúnjẹ ó dẹ̀ sì wà lóúnjẹ náà mọ́ṣítà nẹ́fẹ̀sẹ̀lì kẹfẹ́ ẹ̀rọ tó o bá ti jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńlá. bàbá wa wo àdéhùn yìí nínú àwọn àgbọ́yé tí a rìn bẹ́ẹ̀ ìyẹn ni bí ọ̀rọ̀ tí yẹn ọba sọ fún yà kó máa rọ̀ ìjọ rọ pẹ̀lẹ́ tí ó dùn tó yẹ pé wọ́n sá máa rẹ́rìn wọ́n rẹ́rìn ní ẹ bá ti sọ̀rọ̀ yàtọ̀ sí èyí tí wọ́n ronú. tábà wò pé àgbọ́yé wo la fẹ́ rí nínú kíni o nínú hadithi àkọ́kọ́ agbọ́dọ̀ pàtàkì alqawlil hasan ọ̀rọ̀ tó dáa. iṣẹ́ dáadáa pẹ̀lú ìyá àti bàbá ọ̀rọ̀ wa da kí iṣẹ́ wa da yẹn kí àwọn aṣèṣe fún ìyá lásán Ó dẹ̀ ní mú kankan wa. àwọn ní ọdún náà ní kí ló wá bá mú bọ̀ màmí ẹ jẹun ọmọ ẹ jẹun ó mú wa ọ̀rọ̀ dáadáa pẹ̀lú iṣẹ́ tó báyìí pé búrẹ́dì rí wọ́n gbádùn tó ayé pé tíì ni àfihàn téèyàn bá rí i pé wọ́n sọ fún àwọn onídẹ̀ẹ́rẹ́ aṣọ kékeré ilé máa kó sùtà bá gbà náà ènìyàn ní mo dání táwọn ẹgbẹ́ wọn bá ń dá àwọn aṣọ kan tí wọ́n láwọn ọ̀dà tí èyí sì ṣe aṣọ tí ọ̀dà kì í ṣe tí wọ́n fẹ́ fi ṣe nǹkan ìranù kan wá dá fún wọn. nínú ìtumọ̀ dáadáa yẹn sí ìyá àti bàbá òun làpọ́nlé àti ìbàbà kí yẹn dẹ̀ tẹríba fún wọn. ipò yòówù téèyàn bá wà kọ́dà bí wáyé fún yẹn níyà láyé láti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo fẹ́ rí ọ èèyàn ọ̀dọ́gbọ́n dìde náà ibi náà làwọn àfáà wa sọ títí sheikh na ibn Uthaymeen rahimahullahu ta'ala nígbà wọn kì hadithi Jurayj tí wọn kì í mú nínú nǹkan tí wọn fún alágbọ̀ọ́yé ń bẹ̀ ni bí yẹn bá ń sin nẹ́fìlà kì yẹn lè dùn díẹ̀ ló tó bá jẹ́ nẹ́fìlà ibn Uthaymeen sọ bẹ́ẹ̀ nínú sharh Riyadus Salihin wọn tó bá yẹ pé nẹ́fìlà ló ń ṣe lọ́wọ́ tó bá fi ẹ̀ wá dá lóhùn tí ààrẹ bá fi ọ̀ bájẹ́ nẹ́fìlà wọn máa dáhùn wọn dáhùn pé náà wọn ò ní ṣe bẹ́ẹ̀ níbi ọ̀ràn yẹn dé níbi tí ọ̀rọ̀ ìyá tó kan pàdé àtọ̀rọ̀ ń bí ẹ wo jùlọ yìí bó ṣe jẹ́ olùsìn tó ó sì fẹ́lẹ̀ láàrọ̀ mi ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ olùsìn lọ́hùn tọkàndínní ààyè ìjọsìn gẹ́gẹ́ bí ìṣesí tiwọn oríṣiríṣi àwọn jù àbẹ àwọn ọkùnrin yóò ti jù tẹ fúyẹ jù ti àwọn kò sí ọrùn lọ́dọ̀ àwọn yahoo kò sí ohun tí ń jọrùn lásàwábù ọlá ẹkọ kò sí jẹnẹfọ nínú ẹ wọn gbà pé àlọ ni a máa sọ pé kíní kan bẹ àlùjẹnẹ ní ẹjọ́ kẹyìn kan bẹ kíní kan lọ́dọ̀ àwọn yahoo bó ti wà ní ẹ̀dọ̀ àwọn kiriyó àbẹ̀wò tọ̀dọ̀ tí wọn ti fẹ rábánẹ يعني تقبل إقبالا تاما على الروح دون الجسد ودون الحياة ó ní rí sẹ́mi ó dẹ̀ ní rí sí gbèsè ayé sáwọn akẹ̀sìn yìí lọ ni ó ti wà lọ́dọ̀ àwọn ọkùnrin yóò ẹ̀rí gbẹ̀sìn ti wà yìí dápọ̀ bẹ́ẹ̀ bá bá rẹ̀ ní mùsùlùmí rẹ̀ kí yẹn máa dúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kẹ́ náà ọ̀ láyé ọlọ́run ti wà mọ́ ẹ̀sìn kiri tí wọ́n bá ti fẹ́ sin bó ṣe tí wọ́n fẹ́ sin ẹ̀sìn yẹn bẹ́sìn yẹn ti wà gan ọjú dẹ̀sìn ni má wà nǹkankan nínú ayé ò gbọ́dọ̀ wẹ̀ ò gbọ́dọ̀ sin kankan ọgbọ́dọ̀ tọ́jú ara ọgbọ́dọ̀ ètò gbèsè má tọ́jú ara síra rẹ̀ lẹ̀ jagunjagun ó sì wà nù lànà wọn. ọkàndínlẹ̀ ọkọ sọ́mọ́ ilé ìjọsìn sínú igbó ń bẹ́ẹ̀ àwọn náà ti máa gbọ́ hadith yẹn ẹ̀rí ìyá bá lọ́ọ́ pé níbi tó ti ń lọ́wọ́ ń kírun lọ́wọ́ ìyá jùlẹ̀ òun lè bá tún kọjú pé ó mi wá ìyá mi ní ń pè mí ìrun sì ní ń kí lọ́wọ́ ọlọ́run ní ń sìn lọ́wọ́ ní ń ṣe nínú ìyá ni mo ní ìdìrẹ́ ni ó sì lọ́hùn kírun lọ́wọ́ ó tún dẹ̀ kejì ìyá sọ pé jùrẹ́jù e-, mo ní ìdìrẹ́ ni ọba ni ó mi wọn sọ láti ìyá mi ní ń pè mí pé irun sì ní tún kí lọ́wọ́ yìí ọba kọjú dànù ọdẹ kẹta ìyá sọ jùrẹ́jì mo ní ìdí rẹ̀ ọba tó ní ah, ìyá mi ní ń pè mí irun ní kí lọ́ọ̀yẹ̀ wo ní ìsìn ọba kò ní dàrú bí àti fún lépè nìyàn. ìyá bá ní Allahumma ọlọ́run láàtúmítù méje jùrẹ́jù yóò kú hàtà àtúríyàwó àlùmọ́mísàt tí ó fi ọlá dánwò pẹ̀lú àwọn aṣẹ́wóbìnrin. àdéhùn náà wàá padà dé àní pé kan wà tó yẹ pé wọ́n ní ìròyìn ẹ̀ nípa bẹ́wà rẹ̀ ṣe tó bọ́ bá jẹ́ àfa bí àtàwọn afáwà kan tí wọ́n ní alẹ́ àáwò àǹtẹ̀sì bíyì yọ gbà yẹn lágbèdè ṣùgbọ́n àti yìí ń fà ọ̀kẹ́ náà àwọn afá fi sọ wípé bí mọ̀lẹ́kà bá dẹ̀ wò tó dé yẹn àwọn obìnrin tó ṣe gbóbi òní fìtínà ni wọ́n téèyàn bá dédé yìí òní kò ń bẹ́ẹ̀ ọba wa ta sí jùlẹ̀ jùlẹ̀ fẹ́hùn à jùlẹ̀ jùlẹ̀ òun olùjọ́sìn àìrọ ọ̀hún ọ̀sẹ̀ ntẹ̀rẹ̀ náà wọ́n sọ pé ìjọsìn lásán ni a rí ìjọsìn lásán òun ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àrí ọ̀dà adáná ìjẹ̀ kan ń bẹ lórí pé tóun bá lọ tọ́pọ̀ báyìí kò sí ilé ìjọsìn jùlẹ̀ jù ni máa ń fàbọ̀ bóun ṣe bóbìnrin ẹ lò nìyẹn obìnrin bá bímọ olóyún ó bímọ ó bímọ báyìí tá ń lọmọ ó ní jùlọ jùlọ àtẹwò. àfa àti àrà tá a fa dánú gbóni ṣèbọ́lọ́ wọn láwọn ń sìn bẹ́ẹ̀ àmọ́ pé wọ́n tún ṣe tó wọ́n tún sáyẹn obìnrin náà bẹ́ẹ̀ wọ́n sáyẹn wọ́n ti pé sí gàngàn lórí àfa nìyẹn àfa àtẹwò àtẹwò tẹ̀ ń sìn bí ni alfa wọ́n bá kó bòǹbò tàfà o wọ́n wò ó gbolé tàfà ilé ìjọsìn rọ ìjọsìn bú lórí yá wípé ìjọsìn rẹ tó ń ṣe má jẹ ọjọ́ lójú ìjọ tó bá jìyà ó jìyà náà ni o lèmi kọ́ wa lérò wípé mọ̀lẹ́kà kan yóò sọ̀kalẹ̀ ńjọ́ ni ànábì tí mọ́lákù dídí sọ̀kalẹ̀ sí gan ó lóun ò ní jẹ àwọn mọ́lá àwọn mọ̀lẹ́kà tó ṣe pé ìkáwọ́ òkè ń bẹ lọ́wọ́ wọn gbogbo òkè tí ń bẹ láyé yìí àti mọ̀lẹ́kà kẹrẹ ọlọ́run tún fi tì pé tó gbogbo afẹ́rẹ́ lu yẹn o gbogbo òkè tó wà láyé yìí mọ̀lẹ́kà ti mójútó ni wa wọ́n bí wàá bà ní sọ̀tẹ́lá pé jìbìlù wa bá pé àwọn mọ̀lẹ́kà ń ké sí wọn. àwọn ẹ̀bà ní sẹ́kífù abígilé kọ àwọn ẹ̀dẹ̀nẹ̀dẹ̀ tí wọ́n wà ní tọ́ìfù yìí tí wọ́n jẹ́ ojú tí wọ́n bẹ̀rẹ̀ sí kí wọn lóko tí wọ́n ṣe ń sùn tá rẹpẹtẹ mọ̀lẹ́kà tí ìkàwé òkè ń bẹ lọ́wọ́ ẹ̀ kó yẹ òkè méjì tó tóbi jù yẹn kó yẹ lé wọn lórí. Ah, ànẹ́bì ni rọ mo fẹ́ kọ́ lọ́wọ́ mẹ́rin tí ó gbà fàjáde náà rọmọdọ́ mọ́ wọn. torí bá ànẹ́bì tún láǹfààní ẹ̀ kò ló. kọ́tà ti pé wàhálà ìgbà tí ì sì ń kírun lónìí ilẹ̀ kẹ́kẹ́ òní sùn. òsì kẹ́kẹ́ tí ó bẹ̀lẹ̀ àjẹgbé ni. èyí tọ́lọ́ a àá ah, wákàtí márààrún ṣé ya ní òfin ṣe ń jọ nìyí. ẹ̀rí sọ̀rọ̀ àgbà kìí sẹ́ni ọlọ́run ní kíni jíyà lákì àwo kan ọba jáde owó yọ jẹ dáadáa àbá jíyà ya wọlé ìjọsìn afọwọ́ ilẹ̀ káwọn ya jẹ ya àfààní ẹ bá ń gbọmọ wọn bá gbọmọ wa wọn bá kì kàbọ ní dodo kàmbá bẹ wọn ní àbò ọmọ kínkínní tí wọn fẹẹ bí lóòjọ́ yìí ó gun ní kàdí dodo kàmbá bẹ àwọn ní bẹ́ẹ̀ ni aládàárín jẹ ni wọn ní bàbá òun a àwọn tó wọlé lánàá bá tún láwọn fi góòlù kọ ilé padà àwọn onírọ́ ẹ sábà ń ṣe ní ọ ẹ̀yìn ògiri àlàpàtọ wà ń jè lónìí gan ni ẹ bá ń fi bẹ́ẹ̀ yẹn àwọn afa kọ́ wa ẹ kò rí àdàpadà yà yẹn ẹ ṣùgbọ́n lé wọn kọ́ lé padà. àwọn afa tún kọ́ wa ń kéwú mẹ́ẹ̀ ká tún sáré kéwú díẹ̀ mẹ́ẹ̀. níbẹ̀ yẹn ni wọ́n fi sọ pé wàhálà dùn sí ní àlá khilafi bayna yòlù hakubi abi. ṣùgbọ́n khilafi ń bẹ lọ́dọ̀ yàpẹ̀nu àwọn afáwa wà lórí ẹ̀ wípé ọmọ ọ̀sìnà ṣùgbọ́n ilé yìí náà kò ní ìgì pẹ̀lú ẹ̀ ní òun lọ́ba lò a lè sọ pé bàbá rẹ̀ náà ló ní pẹ̀lú gbólóhùn tíjú rẹ̀ ju bí ọmọ kéńkélé yẹn jọ yẹn ọmọ tí o ti tó sọ̀rọ̀ ọmọ tí wọ́n sẹ̀ bí ogun oníkanu ló pé tàǹbà bẹ́ẹ̀ tó sọ pé yulhaqu bi abi ẹgbẹ́ ọmọ ọ̀sìn náà kàn wọ́n lè fi lè fa bàbá bẹ́ẹ̀ pé bàbá ẹ̀ náà lónìí tọ́lọ́ òun náà yọjú pé arọ́mọ yìí ti tu tán bóòlù ó ṣe jẹ́ ẹ ẹ ìyẹn náà ni ìyẹn náà ni ìyẹn náà ni tọ́ kálá wọ́n bá yanjú ẹ̀ fún ọtí ṣùgbọ́n lórí ìyapa ẹnu kátẹ lọ́rọ̀ yẹn kọlùmọ rẹ ọ̀rọ̀ títí pa àwọn afá pọ̀ lórí ẹ̀ nìyí pé pẹ̀lú hadith tó gbádùn pé àlùwaládù lèlè fẹ́ràn ṣùgbọ́n àyẹ̀rọ hajj tọ́ba ti jásí pé ìdájọ́ àgbèrè wọn mú fún ọ ìyálọ ẹ̀ kọ ìyálọ ẹ̀ ká máa fi pè ẹni tó sì lọ́ọ́ ṣàgbèrè pẹ̀lú obìnrin yẹn wọ́n má gbọ́ ọmọ fún wọ́n bá fẹ́ pe ọmọ fún wọn sọ wípé Abdullahi ibn Mariam àyẹ̀kọ̀ sí yìí. wọn wá sọ pé abdullahi ibùnú abdulwafẹ wọn gbọ́dọ̀ yí bẹ kò rárá akàdà sọ yẹn ni pé abdullahi ọmọ kíni o àwọn ọmọ rí àwọn ọmọ ìyá rẹ̀ sọ nípa bẹ́ẹ̀ ìṣe dáadáa sí àti bàbá inú ìṣe dáadáa sí wọn sọ pé wà ń bẹ ìbàbàrà ìtẹríba fún wọn irú ipò yóò lé wa bí mo ti lọ nìyẹn aláwa ń jòkó yìí àbí yẹn ń àwọn abúlé tèmi fi sọ wípé pẹ̀lú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ìrìn ìjìyàn tí wọ́n bá pín ọba jẹ nẹ́ẹ̀fìlà ìyá ìyẹn lè dáhùn gẹ́gẹ́ bí ibùnú tèmi ṣe wí rahimahullahu rahmatan wasi'a. ọ̀rọ̀ kẹta òun ni wípé tí nǹkan tí àti bàbá bá ń fẹ́ tó bá bá ṣẹ̀rí àwọn dandan ni fọmọkọ wọ́n rẹ̀ kódà tí wọ́n sọ wípé oògùn àwọn oní hapatu sauda yẹn làwọn fẹ́ máa lò oníhóró rẹ̀ kò sì sílẹ̀ yìí kánò lọ́wà káwọ̀ ọ̀pọ̀lọ rẹ̀ lọ́wọ́ pé irú ìyá wàhálà wa lélẹ́yìí oògùn lọ́pọ̀ lọ́dọ̀ ọmọ bòkú yìí ẹ wá ní èyí tó ti pínṣẹ̀ wá lọ kánò ni ṣé yọkàn mi kò sí mọ fẹ́ nìyẹn lọ́ba wa wá. Now, <laughs> sọ bẹ́lẹ̀ yìí ti rí nìyẹn hadithi mi lábẹ́ ká rọ ọ̀rọ̀ fún ìyá ẹ fún ìyá àti bàbá lábẹ́ ká jẹ́ kọ́rọ̀ ẹ ẹni pé ká máa sọ̀rọ̀ pẹ̀lẹ́ pẹ̀lú wọn. نعم حدثنا أبو النعيم قال حدثنا سفيان عن هشام بن عروة عن أبي واحفظ لهما جناح ذل من الرحمة. قرآن لنكا. نعم. واحفظ لهما جناح ظل من الرحمة جناح ظل من الرحمة نعم وني أبو نعيم وني سفيان صفالات هشام بن عروة أبا بابا واحفظ لهما جناح الظل yẹ yẹpẹrẹ yẹn ni pé rẹra rẹ ńlẹ ẹ fún ya rẹ àti bàbá rẹ mínà rọhánà ẹlòkè tó fi bò wọn dàrú kò ti lówó lọ́wọ́ tí káwọn èèyàn mọ̀ pé ìyá rẹ̀ ìyá olówó ni. bọ́kọ̀ fún títọ́ ọgbọ́n wọn wọn ní à mi kún wọn tọ́ ọnù rẹ̀ lè lọ káwọ̀ lọ́fọ̀ wọn kún máa ń fọ tinútinú ni kí wọn tọ̀ bẹ́ẹ̀ nígbà wọ́n ìnílé sọ̀kalẹ̀ bá ń gbé kó wa nù ọkọ̀ yìí náà mo fẹ́ yà á ti gbé fún wọn bẹ́ẹ̀. ọwọ́ àṣọ báyìí pé látẹ̀mtẹ́nà ẹ́ mi ṣe in àhàbà ìhun yòówù tí ìyá àti bàbá lè sọ fún àwọn nídìí ṣíṣe ẹ̀rẹ́ ọba ti ta kù wọ́n kọ̀ fún wọn. bámi ṣé mo tẹ sálẹ̀ fẹ́ ni ẹ o ti tọ́dọ̀ yìí. ẹ má jẹ́ àgbàgbé àwọn mẹ́ta tó kó nu kòtó ẹ̀pẹ́ kẹ̀mbẹ́ wọn bọ́ pé láyé òun òun ọ̀jẹ̀ náà òun ẹ̀ jẹun sáájú yẹ̀wò kódà àwọn àtọmọdọ́ wọn gan ìyá àwọn àti bàbá òun ó tó wàá lọ jìnnà pé káwọn wá kí lọ níbẹ̀ sì ni ẹlòmíì wọ́ irùngbọ̀n èèyàn yẹnjú rẹ o ṣòkòtò yẹnjú rẹ o èèyàn bá àhákùránì kó ṣe pé kò ní í ṣe mọ̀rọ́jà tí wọ́n bá sì ti jí pẹ́pẹ́pẹ́ báyìí tí àwọn ọmọ Somalia àwọn àwọn èèyàn àwọn àjìnnòrò ìyá wọn máa dálẹ̀ ni ó sì ní í ṣe mọ̀rọ́jà tí wọ́n náà mọ̀ wọ́n ní í ta kò ní í ṣe mọ̀rọ́jà kẹ̀kẹ́. yóò sì ka wàhùn aláyé sọ́ọ̀lì kèé sì kírun. ẹ kírun àwọn ọ̀sùnmọ́lẹ́ àtàjọ wà ní dàtàrà ní sùdà onísìmù rọ́jà rọ́jà kìí yóò ka gbogbo ẹ̀ ẹni tí sì tí ṣe gbogbo ẹ ní òtí ìrìn ara dáì torí kọ́ àyẹn kí òkun oníbùkún nínú wa mọ̀ọ́nù wọ́n náà mọ̀ bó ṣe ń ṣe o ẹlòmíì lè ní wọn bẹ́ẹ̀ nìkan ìwé ni. àwọn òjókòó yìí tí ọ̀bẹ ti chẹ́ǹjì wa nílé ó dìra nù. gbogbo ọwọ́ à ń kó sókòtò kéèkì ìyá kẹ gba Islam ń jèrò mo rò bí ìyá ni o ti kú báyìí mo rántí ìgbà ni àti ẹtí màá ti sún nàìjíríà. arábìyá pé kí ló Islam bí mo ti ń rí yìnyín wù mí. òun ni ẹjẹ́ ṣe ipá padà rí àwọn ìyá wa tí wọ́n ti dàgbà tí wọ́n rìn bò àárín pa alhamdulilayi àwọn ìyá wa alájà lóko rí tí wọ́n rìn pa alhamdulilayi ìwà ìṣesí máa ń fa púpọ̀ jù báyìí pé nǹkan tí èèyàn ń ṣe tàwa kùn rẹ̀ tí kò ń fẹ́ rí láàárọ̀ wọn tí bá ń rí ọlọ́run forí jì mí kí lọ́mọ ni wọ́n fẹ́ sọ téèyàn ó ní ọ̀yà kódò ń bí ní òní mọ́gbà tí òfin ní máa lo owó fọ́mọ rẹ̀ mọ́ ẹja làjẹ òde ẹja afọ òde ni ọmọ ẹdẹ ni hindu ni àbá ọmọ ni ń ṣe ni bóyá olóko ni wọ́n ni tí a ní ọya bá ń ro kinní báyìí tíyàn ọba ro gbogbo ọjọ́ sílé ayé yìí òun o òun o gbogbo yóò tí wọ́n lè sọ pé àwọn nífẹ̀ẹ́ lópin ìgbà tí sẹ́rẹ̀ wà yẹn gbọ́dọ̀ dáhùn rẹ̀ ni kódà yẹn máa ń jẹ́ kán tètè gbọ́ yẹn lágbẹ̀rẹ̀ ní ẹnìkan fẹ́ sí ìyàwó lágboolé wọ́n á sọ pé àwọn fẹ́ tẹ̀ àwọn jáde sí wọ́n máa ń jáde ní àbí wọ́n làwọn fẹ́ jáde sí ìyẹn sọ pé ẹ má jáde sí ẹ wọlé sí ẹ má jáde sí ẹ wọlé sí torí jáde yẹn súnmọ́ rẹ̀ ni pé wọ́n fẹ́ lọ sí kìhánà sáà nínú ẹwọ́ lásìkò yá àbá ni wọ́n gbà tó ti dùn mọ́ wọn wọ́n là ti gbọ́ àkókò mọ̀ fún àpàdà sọ létí rẹ̀ náà ni a ti sọ nínú òdi ní àmú ti gbọ́ òwò náà kú ti mọ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ dáadáa ni jẹ́ bẹ́ẹ̀. Nùkẹ́ àṣẹ́nà ìlànà ṣètẹ́sítà àbẹ̀dẹ́kọ̀ lọ bá wọn. Fọ̀tọ́lá mọ̀ sábàdálé ìṣẹ̀sànù ìǹsánà. Bójú òbí gan, ká tó a pé gbogbo èèyàn. Tọ́ba ti ṣe dáadáa sí yẹn báyìí, wàá dẹ̀ máa mú wọn sí bí ẹrú ni ó ti pẹ́ tó yẹ pé dáadáa máa mú yẹn sí tí ó sọ yẹn dẹrú ẹlòmíì ó ṣe dáadáa sí àti bàbá ẹ títí fá ó dá àwọn òní lè dá tó sọ àfikàn rè dáadáa níjẹ bẹ wọn pè ọdẹ tún ní ṣègbéraga ike ah, alájì bàbá rẹ ìyá rẹ nígbà sọ̀rọ̀ yín ká alájì aníká sọ fún yín pé gbọ́ pé eléyìí tó sì wà nú ẹ̀sìn bẹ́ẹ̀ ah kò sí mbẹ́ dájú mi o kò sí mbẹ́ o ah nígbà tẹ́tí àbíbò ni ah ní ṣe náà ni dáadáa níjẹ bẹ́ẹ̀ wọn bọ wípé tipátipá náà wọn fi gbà kó dúró láwọn lórí ọ̀ká wọn èyí tí wọn tún retí pé ọkọ mi mo fẹ́ kó ro lónìí òtún lọ́ọ́ ro torí bó ti bá gbogbo ọ̀rọ̀ jẹ́ yẹ́yẹ́ tí yẹn ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ iná làwọn afáà fi sọ wípé ìpìyànfẹ́ sì gbà pẹ̀lẹ́ nítorí pé ìṣe dáadáa ó le lára dáadáa sọ̀rọ̀ ó gbà le lára kan ni. ìlélára dáadáa tó bá kó sòrò gbà nìkan ló tún fẹ́ kú pọ̀ fẹ́ pè yẹn sákèsí pé pàkínní yìí ìnira wa ń lọ bíi méjì ló ti fi ìyẹn ò fi pẹ̀lẹ́ sí tí dada bá ti wà ńlẹ̀ èyí tó súnmọ́ ni kí wọ́n gbọ́ ọba ti tó lé wọn lórí pé sàlámù ẹ ẹ máa ìyẹn ń bí wọn lọ́tọ̀ wọ́n gbọ́ wá sọ fún ọ yí pé kòmìyẹn títa onídìdú onílé yan èwo láàrò ń bẹ àbí toko ó lè jẹ́ toko ló tóbi ṣùgbọ́n ti dúró yẹn wọ́n padà gbé dà girimọ́ká yẹn ti ẹ̀pọ̀ lọ́mọ tí mo bí lọ́mọ tí mo bí kọ́ wá dó lórí mi ta gangan kó lóun kí mi wọn ò ní sọ̀rọ̀ oko yẹn mọ́ ṣùgbọ́n àyè pé toko yẹn ń bọ̀ sí àbí ti lọ́ọ́ bá ṣiṣẹ́ bóyá ẹni tí mo sọ ní bá ń káwù ní yẹn káwù yẹn èyàn ò ṣiṣẹ́ ẹgbẹ́ bá ń káwọn èèyàn lọ́ọ̀ka bá ń da ìyẹn da bá ń fọ ìyẹn fọ àníyàn ló ń ọ̀fọ́ pọ̀ mọ́ dùn ó ẹ̀rí pé ọ̀rọ̀ ni ò tiẹ̀ wá ní wọlé rárá bí tí wù kọ́ mọ́ ẹ dákun ẹ̀já ti iṣẹ́ ìyá àti ìmáa rí iṣẹ́ o àìrí iṣẹ́ o sọ́nà tá a lè fi rí iṣẹ́ ju dáadáa lòun lè yẹn fi sixty náírà yẹn fi fa ẹ̀mí mọ́ra ẹ̀rí e kan sọ̀sọ́ lánàá sọ fún wa yìí pé tàhádùú tàhábù téèyàn bá ń sẹ́gun ìfẹ́ ọmọ àpọ̀ jù ẹ̀fọn ayé lẹ́gùn ìfẹ́ ọmọ àwa yìí táwọn dáadáa yẹn bá ti pọ̀ báyìí yọ yá yẹn lẹ́nu ah, èyí tá a máa rí nìyẹn bí ọmọ rẹ bá ń lọ nílọ àmọ́ àmọ́ ọba níbò rí lórí alárìn pa lọ́dún ló wọ́n máa wọ̀ ní èyí tá a rí nìyẹn tó má kọ̀ fún ìyá àti bàbá níbi wọn yóò tí wọ́n bá nífẹ̀ẹ́ sí nígbà tí sẹ́rẹ́ ọba ti ta ojú ọ̀nà kẹfà òun fẹ́ sọ fún wa nípa jaza'il walidayn ẹ̀sìn ìyá àti bàbá ìyẹn ni wípé ìjà lè rí ẹ̀sìn kan tá a lè ṣe fún ìyá àti bàbá tí ó tó ohun tí wọ́n ṣe fún wa ṣáà lè rí. nígbà mo ti ẹ̀fẹ́ mọ̀ lónìí làábí máa ń sọ fáwọn ẹni tí wọ́n máa ń wí ìkúwì tí wọ́n sọ yìí pé bọ́dà láyọ́ra ní ẹ ọ lọ bá àwọn ìyá rẹ̀ ó mú mílíkì lọ pé ọyàn tóun dẹ̀ mú ni. a sọ fún ọ pé àwọn èèyàn lè máa ṣe bẹ́ẹ̀ oṣù mọ́ ǹjẹ́ lè júwèé léyìn fún wa. wọn ò ní padà sọ mọ́ wọn ò ní sọ lé mọ́. àwa tó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé súnnà ìlànà anábì sọlá tá ń tẹ̀lé ọ sọ pé kò tiẹ̀ sẹ́sàn tá a lè ṣe fún ìyá tó tó ohun tí ìyá ṣe ọ̀sẹ̀sàn tá a lè ṣe fún bàbá tó tó ohun tí bàbá ṣe bìbìrì pàrọ̀ sọ pé mílíkì ọba àjọ dẹ́kun láàgbé lọ bá sọ pé torí bẹ́ẹ̀ ọyàn tí mo mú ń gbàyà rẹ̀ ọ̀wọ̀n sọ pé oríṣi lọ́lọ́run dáhùn obìnrin obìnrin míì ọyàn ẹ ti ó kun débi pé táwọn bá ń bá ikùn rẹ̀ ó le obìnrin mi ọlọ́yàn kékeré ni obìnrin mi lóòrèkóòrè lọ́yàn yẹn máa máa sùn bóòlù ó ṣe àwọn tó wá rí pé mílíkì agolo kan yẹn ló máa ṣe déédéé kò sínú ìlànà súnà táwa ń lò ẹ̀sìn afẹ́ ẹ̀ máa rì gẹ́gẹ́ bí nǹkan tá a fẹ́ kà fún wa yìí pé ẹ̀sìn yìí ló ṣe déédéé dáadáa táwọn ìyá àti bàbá ṣe fún yàrá rí ìwọ̀n tá a rí ká ṣe fún وانا حدثنا قبيصة حدثنا قبيصة قال حدثنا سفيان عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا يجزي والد والده إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه آه فيشتريه فيعتقه آه فيشتريه فيعطق آه، حدثنا قبيصة أني قبيصة بواسرة أني سفيان بواسرة لا تدع سهيل بن أبي صالح لا تدع أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه والله أنا أتدع النبي صلى الله عليه وسلم في أنبني لا يجزي ولد والده ọmọ ò lè sẹ̀sẹ̀ fóun ńlá aníyẹ̀jídà húmà mọ̀lọ́kàn àfi tó bá bọ̀n bí rẹ̀ lẹ́rú fọyẹ̀ ṣẹ̀ríyàwó. ọwọ́ ara lọ́dọ̀ ọ̀gá rẹ̀ yẹn ni pé tó bí yẹn bàbẹ́ ẹrú ni lọ́dọ̀ ọ̀gá kan ọwọ́ àlọ́ tẹ̀lé owó jọ owó tí wọ́n ọmọ níwọ̀n o nítorí níwọ̀n ni ṣẹ̀rí àfi máa ń gbé jìyà sa àwọn kan láti fi tán bíi zihab ẹni tó lọ fi ẹ̀yìn ìyàwó rẹ̀ jọyẹ́ ìpè tí wọ́n bá tún bọ́ lò pọ̀ ìyá òun lòun bá lò bíi kéèyàn lọ fi ẹ kéèyàn lọ túnú lọ́sàn-án Ramadan ẹ tọ́wọ́ àmì ẹ̀yìn kéèyàn lè ṣe kàfàrọ̀ yẹn ẹ bíi ìpànìyàn pẹ̀lú mistake kẹsùn ẹ̀ mọ̀pẹ́ ni ọba mọ̀ mọ̀ pa yẹn kọjá oho jahannamọ nìyẹn ìpànìyàn pẹ̀lú mistake láti rí kàfàrọ̀ yẹn náà ń bẹ̀ yọlẹ̀ ẹ̀tì kọ́lákọ́ba ṣẹ̀rú dọ́mọ. ó fi hàn yí pé ó ní wọ́n máa fi rẹrú máa ń pọ̀ ní máa ń jọjú ó ń káwá sọ pé ọmọ sẹ́n òǹbí ẹ̀ lẹ́sẹ̀n kò tí ì rẹ́sẹ̀n yẹn sẹ́n tó kọ́ bá bàbá rẹ̀ lẹ́rú lábẹ́ ọ̀gá kan kọ́ wa lọ ṣe wàhálà kó fowó rà kọ́ wa sọ ya àti bàbá akọ́sọ bàbá rẹ̀ yẹn kọ́sọ́ dí kíni o ọmọlúwàbí a lè sọ kó sẹ̀sán a lè sọ kó sì tún tíráì kó sẹ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni kéèyàn sì tún pín ẹrú kó dẹ́rù afáwa Ibn Jawzi rahimahullah wọ́n ní tí wọ́n bá bẹ̀rẹ̀ wá àti báyìí àwọn èrò máa pé bìtì mú ni thousand àwọn olówó dẹ̀ máa ń pọ̀ mbẹ́ bẹ́ẹ̀ náà ni kótóbà wọn. ẹ̀rí ẹ máa gbé ibùnú jáwùsì ibùnú jáwùsì kẹsẹ̀ ibùnú kọ́yé mu àlìjáwùsì yà ó. báyìí pa àwọn ni wọ́n ṣe tẹ̀m̀bí ìgbìlùkọ̀ fìlín wọ bùsítánù làárífín àwọn ni wọ́n ṣe. wọ́n sọ àwọn tẹ́lá fún ẹ̀ wọ́n ní sọ wọ́n bá ń ṣe wáàsí. ìrọ́ pọ̀ ní àwọn olówó bẹ́ẹ̀ náà ní kótóbà wọn ni wọn wá ń ṣe kótóbà ńjọ kan wọn ṣe é ka yí pé nínú àwọn dáadáa tí wọn fẹ́ ká máa ṣe pé ká ṣẹrú dọmọ á sọ ń pa rẹ̀ tó bá di júmọ́ àti ń bọ̀. inú àwọn ẹrú ti dùn pé alhamdulilah ẹni táwọn èèyàn máa ń pé tí wọn bá sọ pé lisanu lè kọ́ mi torí náà ọ̀nà táwọn gbá máa fà náà nìyẹn ó ti pa àwọn èèyàn ó pètì tó bá sì sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó tàn ká ọ̀yà bíi jọ́kìjọ́kì táwọn máa gbé káàkiri gẹ́gẹ́ bí àwọn afárasẹ̀ sọ nínú ọ̀wá ayédó fi tààmù ìlú máa ọ̀lẹ́ náà pé náà ọ̀nà táwọn gbá fi máa fà kan tó lélẹ̀ ọjọ́ ń súnà ọ̀ ó ní súnà ọ̀ tó sọ̀rọ̀ báyọ̀ ọ̀rọ̀ àtẹ̀ká àwọn èèyàn máa gbé àwọn dúpẹ́ tọ́lá ọmọkwa ọmọ fún ihe olówó yẹn wà ń kalẹ̀ mú tá a fà bá ni a mẹnu bọrọ ìṣẹ́rúdọ́mọ ní jùmọ̀ àti insha Allah a àwọn ẹrú bá péjọ ó di ilé àfa àfa ọ ẹ má jà kú ẹrú yìí inú wa ti ń lọ pé ń ti rí làwọn ọ̀gá náà máa ń gbọ́ ọ̀dọ́ yín náà wọ́n àgbọn ah, kẹkẹ mọ àfa làásọ wọn ló pẹ́ gan pé ó sùn mí tún gorí ẹ gbàdé òde jọmọ àmì báyìí jọmọ àta àfa ọba mi yẹn kan sẹgbẹ ọba ni atọpa fẹ́ sọ nípa ìṣẹrúdọmọ láti fi jọ mẹ́ta àwọn wá lọ wádìí èlò ni wọ́n máa fi ń sẹ́rú dọ́mọ́ ipa àwọn wàá ka alájọ táwọn ti mẹ́nuba ipa àwọn fẹ́ wàá ka lónìí ẹ̀rú táwọn náà sọ dọ́mọ́ nìyí. ọ̀rọ̀ ni orin ilẹ̀ àbí òní rinlẹ̀ ohun tí mo fẹ́ tún fàyọ ń bẹ̀ wọ́n ni pé owó yẹn jọjú káfá fi wá gbálẹ́jọ gbálẹ́jọ gbálẹ́jọ oṣù kéde oṣù kejì wọn gẹ́ẹ̀tì owó ọlọ́run ọmọdé wọn tó gẹ́ẹ̀tì owó débi pé wàá fi ń sú àwọn ẹrú tí wọ́n tún fi ń lọ bá àfa ah, àgbẹ̀ ah, àà ẹlẹ́sọ̀ kí ni ẹ̀sọ́ mọ̀ àgbọ̀n pé táwọn ènìyàn bá ti gbọ́ wọ́n sunkún wálẹ̀ ọmọ ta lè sọ yìí bó ṣe dáadáa sí àti bàbá ẹ̀ àbó ṣe dáadáa sí bàbá ẹ̀ mo ní kí wọ́n wà bẹ́ẹ̀ lẹ́rú ọmọ mi ò lè fọtọ fún bàbá ẹ̀ mọ́ báyìí ẹlòmíì ò lè gbégbẹ̀ kò lè dáko ah ò ní ọlọ́run má jí bàbá òun ó dé kó tó wọn máa dáko rẹ̀ àwa gbádùn ni ipò wo ni wọ́n ń jè ló sí bàbá rẹ̀ náà fi máa ń bá wọn tí wọ́n rìn wọ́n lọ́wọ́ pé ẹjẹ́ ń bá yín dàgbẹ́ yẹn nu ó mú ẹgbẹ́ wá ẹjẹ́ ń dànù nítorí pé ẹ̀rù màlà lọ́wọ́ àbí ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ ẹ̀ gba kó lọ́wọ́ àwọn òmù ní pé ẹjẹ́ ń sáré dànù bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ o ẹ bí wọ́n rò màlà lọ́wọ́ àwọn ẹ̀ la sọ wípé ebi ti ń pa wá pẹ̀lú bíi sẹ́ńtà tẹ̀dé yìí ọmọ yìí ló sì ti yàgbẹ́ sínú fóònù.

ìfẹ́bìnrin ihun tí àlejò pé wọ́n nínú hijjatul wadaa ni pé awanun indakum awanin indakum yanni asira yanni mahbusa gbogbolérò abẹ kílẹ̀ máa ń pè ná ní ìpè wọn lẹ́rú o kílẹ̀ lè pè ná amúgbálẹ́gbẹ̀ẹ́ òun ni wọ́n obìnrin ìyàwó sharikatul hayat kò kí ń òfin ọlọ́run àti ọlọ́run ló gorí ẹ̀ yípa wà lánàá kìwámẹ̀. ẹ̀rí fún gbà táyà fẹ́ sọ ọ sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa'i sẹ́rí kó tó dákọ̀ náà ó kí ló wí ó ní bima faddala Allahu ba'dahum 'ala ba'd wípé ètò ọlọ́run tó ti tò fẹ́lẹ́ azali wípé kìwámọ̀ kíyẹn sọ wípé ẹ wò ó báyìí ni mo ti fẹ́ kọ́ máa kí lèyìn máa lọ báyìí mo fẹ́ oúnjẹ àárọ̀ kọ́ máa parí nígbà báyìí ẹ ọwọ́ wa wọ́n fẹ́ kọ́ wà. kété pé yẹn lè sọ fún pé ẹ lè àpẹ bó ni ẹ wá wò pé kílẹ̀ ní kí n wí fún àwọn ọmọ yẹn ní kí n padà wí fún wọn kílẹ̀ wí mà kété pé mo ní làkàyọ̀ sọ fún yàrá ọmọ sálámọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbàtà níbi para sẹ́ńjẹ̀ ló pé ẹgẹrun àwọn yẹn sì ń wà níbi báyìí ẹpẹrẹ wọn sì ń wò báyìí ọ ah! ànábì bá wọlé lọ bá lọ bá musa láwọn fún mọ rárá lónìí àwọn sàbí ta tíjọ ń ṣe láti jọ yìí tí mo bá ti wí nǹkan wọn máa ń sáré ṣe àwọn àgbọ̀ èrò mi lọ́mà tó wérí dé lónìí yìí nípa ọ̀rọ̀ ọmọra ìjẹ ló dáhùn kẹfìrí yẹn dáhùn padà pé wọ́n sì padà ọdọọdún mi kí wọ́n tó wá ṣe ó musa láwọn lọ pa á láṣẹ. ó fi hàn pé ìyẹn ó sì bá lọ ìròrí wọn gbogbo ẹlẹ níbẹ̀ ya democracy lọ lọ autocracy ha alihukumatu lọ o èyàn ó béèrè níbi ìtọ́wá yẹ kí yẹn béèrè wọ́n á ya gbogbo ẹ̀ inú èyí tí ya ma n lọ́mọ ó ti sàmì sí níjọba bá débi ọ̀rọ̀ wọn á ṣára á mẹ́nu bà dáadáa fún wa nínú èyí ni wọ́n fẹ́ kí yẹn jíròrò òun ni jíròrò pé mo fẹ́ ká lóyún mi mo fẹ́ kẹ́ jọyàn ọmọ yìí wọn ò fẹ́ kí yẹn lo ọ̀tún kírísì mẹ́ kó dé pé lónìí òní lónìí jẹ́ àwẹ̀ mọ̀ yìí lónìí èyí ò ní sọ bẹ́ẹ̀ kí wọ́n á ní kí lóde ọlọ́run sọ pé àrùn ìjà ẹ̀rọ kọ̀ọ̀kan àbúrò ara rẹ̀. ẹ̀yin ọgọ́rọ̀ fowó ròyìn kọ́ máa kàn án lójú. onílò ní jẹ́ àwìn wọ̀nyí lónìí. bá lè mi ebi mo tí mo sọ pé àyà sọ náà ni pé wọ́n ta ṣáwórí ẹ báyìí náà kò mọ̀ pé sì sọ fún mi ẹ̀yin náà sá lọ mi fún yín ah, má jà mo wá ń wò pé kó tiẹ̀ mú yẹn yẹn díẹ̀ sí i torí tó bá bọ́ sásìkò gbà tí ó lè má fẹ́ jẹun míì ẹ̀rí so ẹ̀rí pé àyà yẹn sọ wípé bímọ fàdọlọlọhùn bàdọhùn àlàbàdì ó fi hàn yín pé tọ Ọlọ́run ni pé àwa ni ká pàṣẹ báyìí ọkùnrin wọn fẹ́ kọ máa rí lọ́wọ́ ẹgbẹ́ gbogbo ibi tóbìnrin bíi ti lọ wà nípò pé ẹsẹ̀ báyìí níbi òní rojú kò ní ráàyè lórí jíjẹ ọlọ́run sọ wípé láyé ìfìlẹ̀ ọkọ̀ ọmọ wàláwù amúra ọmọ ìmọ̀ra ìjọ kí wọn ní jèrè tí wọn bá lọ pé ta ló lórí tí wọn lóbìnrin ni wọn ò ní jèrè. ẹ̀rí àwọn obìnrin náà mo sọ pé tí wọn ọba tá a bá máa ṣe ẹja máa ṣe o àwa nìlànà bíi pé ní hijab tàwádà pé amúgbálẹ́gbẹ̀ẹ́ ẹnì kejì wa ni. ẹwì ìdàrẹ́ kan tí wọn lọ sọ inú àwọn afáwa ní Sudan wọ́n lọ sọ pé nìkejì èèyàn ó wà lè jẹ́ hẹ́ẹ̀ afáwa amadu ó yóò tàbí mi ti sọ̀rẹ̀ wọ́n máa ń wa ní òṣèlú tẹ́lẹ̀jà ìsìlámíyà wọ́n lọ sọ pé nìkejì ó wà lè jẹ́ hẹ́ẹ̀ wọ́n wá fún un nílẹ̀ ìtsọ̀kan pé wọ́n á ṣe ìgbà bò mú ọ̀hà mọ̀ yípa àwọn ènìyàn nílà ká ìjọ òun lọ ó sọ gbogbo ọ̀rọ̀ tí ó sọ tán ó ju wákàtí kan lọ ẹ mọ̀ pọ́rọ̀ àwọn aláwọ̀ funfun máa ń pọ̀ díẹ̀ ó sọ ọtọ́ pẹ́ dáadáa wọ́n á ní gbogbo ọ̀rọ̀ rẹ ta fàkàlà tó wí tí wọ́n sì ná ẹ̀ lọ́ máa ń wí òun kejì èèyàn òun ajá pé ìyàwó ẹ̀ tó ń wá ni ní bá ń ní bá ń ìpínyàn ẹlòmíín akó gbogbo ti yàwó ẹ. àwọn tó rìn wọ́n nìyẹn àti dáadáa wọn wà ń ṣe nígbà tó láwọn tó rìn wọ́n nìyẹn títí bá sẹ̀sìn yìí ìwọ náà ti ń sọ̀sọ̀ kúsọ ni ni o ẹni ọba máa kó ìkúùkù fún ẹgbẹ́ àwọn ọkùnrin ìjẹ̀gbẹ́ ń bẹ́ńtà lẹ́ni tí ó ti dáadáa sí wọn bá sì pè wọ́n tó tọ́ wọn lè má dáhùn ọlọ́run ṣàánú àwọn obìnrin ọ̀hún náà àwọn ọkùnrin oníkùkù ìkùkù wọn lọkàn obìnrin rẹ fẹ́ sìnkú ọba lálùsùn náà ló wọn wọn yé sìnkú <laughs> lálùsùn náà ló wọn ọ̀daràn kan tí ó kọfà tó kọtó kẹ. obìnrin bá lọ sí ìkúnlẹ̀ ó bá dé lálẹ́ ó bá lẹ́rìn òun dà. <laughs> eléyìí wá sọ yìí pé à. Ah, gbogbo eré láti fi sòdé lẹ́gbàdẹ ti ní àlùsùn nẹ́ni. àbúrò ti yí àti nǹkan ti dààmú ẹ̀ ọba ti kú. àwọn obìnrin jìyà o ọlọ́kọ́ bá rẹ̀ wọ́n lẹ́gùn o olùjíjẹ́ ọlọ́run fi sọ wípé ìní ọ̀hádìjú hákọ̀dọ̀ àyìnfẹ́ èmi rí pẹ́sẹ̀ lọ́jẹ́ káfẹ́ tó àwọn èèyàn méjì dùn wọ́n asọ̀sálá ní àkọ́kọ́ mẹ́wọ̀n ni alimọ́ra à obìnrin àwọn ọ̀lẹ́ méjì ọ̀lẹ́ kan nú ọ̀lẹ́ ní inú ọ̀lẹ́ méjèèjì kí yẹn fẹ́ tọ́ wọn dùn wọn àwọn yẹn ń jẹ wọn yá o ń lára àti wọn gidi tán wọn jí obìnrin rẹ ń kú kù lẹ́nu báyìí obìnrin ò sì lè lo búrọ́ọ̀sì mọ́. wọn bá ti sọ pé kí ló bá wọn náà débẹ̀ kí wàá mọ̀ yín náà ní ọlọ́run ní àròrìn jáàbọ̀ kọ̀ wọ àwọn ẹ̀rọ àlọ́ ìwọ́n ti wá di wèrè pẹ̀lú léyìí. ọjọ́ kìíní àná tí lọ fẹjọ́ sùn ànábì pé wàhálà àwọn obìnrin yìí ti pọ̀ jù ànábì ni ẹ máa kó bòǹbò tì wọ́n táwọn sàbẹ̀ ti bẹ̀rẹ̀ sí kó bòǹbò tì wọ́n nìyẹn ẹ máa bó ti wá látọ̀dọ̀ ẹni tọ́jú aláṣẹ pé ìbòǹbò obìnrin tó bá ti sẹ́nukẹ́nu ẹ̀yìn já kó bòǹbò tì wọ́n bá kó bòǹbò tì àwọn obìnrin tá a rí yàrá lùmọ́ ẹ àwọn obìnrin bá ní tọ́ wọ́n tó ní wọ́n kó bòǹbò tì wá tó wọ́n sì lọ péjọ lé rẹ̀ wọ́n yí kalẹ̀ ráì ìdíjọ́ ọlọ́run bá tún yí òun padà ó ní àwọn obìnrin tí a sì yí kalẹ̀ òun sí ọlọ́run àwọn ni wọ́n sì ń lò gboyà sáwọn ọkọ wọn ni wọ́n fi ń kó bòǹbó sí wọn o ọdẹ èèyàn ọkùnrin ẹ gbọ́ ẹni ọba jálá kan léèyàn mà nílùú ìyàwó rẹ̀. àbá ìtumọ̀ wádìrí ìbò ó nẹ̀ tọ́sọ pé wọ́n máa lù ú ní ebi lulu ní náà bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ o wọn ò bọ́ sí efi tú o torí bẹ́ẹ̀ lómi náà ti wà ní ìsìn gbogbo ẹ̀ tépétépé ní tépétépé ní rìn irùngbọ̀n sí ní tòkótó ní ìpè burúkú darí ni níbi tí wọ́n ti máa ń bẹ̀rẹ̀ o serious ẹlẹ́yà rẹ̀ náà ní báwí orí òde pé wọ́n sọ pé sọ́ọ̀rì sọ́ọ̀rì wípé kí n sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni wọn ah, gbádùn. wàláhi nẹ́sìmà ajaib tó ń ti ọ̀dọ̀ àwa ikhwa wa. àníṣe sọ́lámi sọ wípé ẹni ọjẹ́ ni ẹ̀sà mi ilẹ̀ ni ẹ̀sà sóbìn rẹ̀ sára alẹ́ òun dẹ̀ níyẹn ni ẹ̀sà. lòun jẹ́ ẹni dáadáa lòun jẹ́ sáwọn ará lé òun ṣe pé ṣe ẹja máa rìn wọ́n lọ́wọ́ wọn ò kì í sọ á parí ẹ̀sán ẹ̀sán yìí lónìí ẹ̀ ẹ̀ ẹja ọkànlá yẹn ọ̀yà. Hmm, قال حدثنا سعيد بن أبي بغدة قال سمعت أبي يحدث أنه شهد ابن عمر ورجل يماني يشوف ببيت حمل أمه وراءه زحف أنا آدم حدثنا أبا صور سنبنا أبا صور ọkọ aládìsí sàyìn ìdìbò náà àbí bọ́dà náà kọ aládìsí ó sọ wípé àdìsí yìí o mo dìídì gbọ́ mo gbọ́ bàbá mi yóò hadithu sọ pé bàbá mi ní sọ fún mi ìyẹn àfàwà sẹ́yìn ìdìbò náà bíi bọ́ọ̀dà yìí ó ní bàbá mi yẹn òun ló sọ fún mi ní wí fún mi wí pé òun gẹ́n ní Abdullahi ibn Umar báyìí ọdí aláwọ̀ tá a lánàá rúmọ̀ sẹ́wọ̀n àpé mọ́kà ní àfàwà Abdullahi ibn Umar tán sí ó rí i pé wọ́n bá ń sọ̀rọ̀ ńpa ó sọ̀rọ̀ wọn bá ní mọ́kà wọn bá àwọn lẹ́ẹ̀ máa gbọ́ ńbọ̀lá àfàwà Abdullahi ibn Umar tán sí wọ́n tán sí tọ́ọ̀ẹ̀ ńbọ̀lá àfàwà Anas eh, bin Malik tán sí àwọn tán sí kí ni Basra ẹgbẹ́rún ọ̀rọ̀ ká gbọ́dọ̀ mọ ibi táwọn sàbí kọ̀ọ̀kan fẹ́ sí torí wọ́n fọ́n ká ni wọn ò jókòó sójú kan náà wọ́n fọ́n ká ni àfa àìdó sójú kan náà bóyá wàá kójọ sùgbúdú àwọn yẹn dẹ̀ sì níbi àwọn yẹn káàkiri táwọn sọ̀hábà ti fọ́n ká nìyẹn wọ́n lọ lọ ó ní bàbá òun sọ wípé òun gẹ́ ní Abdullahi ibn Umar báyìí òun wá rí ọkùnrin kan tó wá láti Yamani ọkùnrin yẹn yẹn tó fò bèlè báyìí ó ń yípo lé ọlọ́run ọba ní káàbà báyìí ṣùgbọ́n nǹkan tọkàn ìyanilẹ́nu tó wá ṣẹlẹ̀ ni pé arákùnrin yẹn wá gbé ìyá rẹ̀ sẹ́yìn báyìí ọkàn ìyá sẹ́yìn láì sọ ọmọ kékeré ní ẹ̀ bá jẹ́ ń ṣe tọ̀wáàfù gan ìdààmú bẹ́ẹ̀ lọ́sùn máa ń sọ wípé tọ̀ bá ti ẹ̀rọ tó wóró sí wàhálà ẹ̀rọ àwọn afẹ́lẹ́ yìí títà tá a fi wà lọ́hùn tọ́ bá ṣe tọ̀wáàfù lẹ́ẹ̀kan tọ́ bá parí báyìí gbogbo ẹ̀kẹ́ ní òdìbò náà ó gba àwọn èèyàn giri wo tí wọ́n yọ ọrú mi bíi mẹ́rin lára wọn wọ́n tẹ̀yàn gbogbo ẹsẹ̀ ó bòye kán náà lè bẹ́ẹ̀ sí dànù àwọn yàrá ń gbà àgbẹ̀fẹ́ wọ́n ní má wí á ah, ọ alájọ òde má wí wọ́n ní má kà má rò ní má dínà mọ́ ẹlòmíì wọ́n é wí wọ́n tẹ̀lẹ̀ lọ́hùn ṣùgbọ́n láti kúkẹ̀ tún máa fi jẹ́ ìyàlẹ́nu fẹ́ni tó tún lọ ọbẹ̀ ẹni tí ṣe wóróworó ń bòde kí yẹn kẹ́ lọ dá ti sẹ́yìn lásán ìjẹgbẹ́ ẹni yìí tún wá lọ tún wá sí kí ni ọkàn yẹ sẹ́yìn ó gbèsè tọ́wá. إني لأ بعير والمدلل إن أدعرت رقابها لم أدعر لم أدعر لم أدعر ثم قال أني إني لها بعيرها المذلل إن أدعرت ركابها لم أدعر ó ní ìníláha báyìí rò halẹ̀ fún zálálì. ẹ̀wọ̀n tí tún wí nìyẹn ṣé o pé inú kẹ́ tí wọ́n fẹ́ fún àwọn òṣìṣẹ́ àwọn tí wọ́n ti ṣe ọwọ́ bí àwọn ẹni tí wọ́n rún pọnpọ́n ló ti pé ò lè fẹ́kùn lọ́dọ̀ wọn bí kí wọ́n máa ṣe olókùú olóde kọ́ máa wí buhari níbi títí mọ́lé lọ́wọ́ àti kọ́ máa wí orin kan gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ bí àwọn tí ń ṣe nìjára wọ́n fẹ́ fún wọn wọ́n lè máa kọrin ìnáwó kọ́ máa wí ìkú yìí kọ́ máa kọ́ pàtó owó orin gidi bóyá orin kéwù kẹ́ tí wọ́n ti kọ ewì dáadáa kan bó sì jó orin yorùbá náà wọ́n máa wí àlùjẹ́nà ẹ̀ láwọn máa ti pàdé gbogbo àwọn kẹ́ dáadáa wọ́n máa wí. àbí kò tí kò tí yé bẹ́ẹ̀ mọ gbọ́ lọ́nbọ́ mọ gbà mẹ́bí bọ́ káṣí tani máa ráyè lọ́dọ̀ òun kọ́ máa rí gbogbo àwọn kẹ́rẹ́ títí tí ń to búlọ́ọ̀kì lọ́wọ́ àbí nǹkan pákó àbí níbi tí ń rọ ọkọ́ lọ́wọ́ nínú àwọn ẹni tí kùránì táwọn ọmọ àwọn orí àwọn barista ni ẹyẹ méjì ló ló yarí kíni ká àwọn kẹta wà ní. bàbá ti gbé kíṣẹ́ẹ̀tì kẹbi láì tó yóò parí àtún bí ó ti kejì tọ́ba ti wá wí sí àwọn àpapẹ̀ sinmi àwa láwa gbè. ojú kejì ojú kejì àwọn àti ẹ̀fọ́ kíṣẹ́ẹ̀tì yìí yóò kí bọ́ fún ọyá àwọn wọ́n á tún sọ pé gbogbo àbíkú táwọn yẹn máa fi hàn kóra nítorí yẹn tọ́lọ́rọ̀ ti sòrò kó táwọn àfi gbé sórí gbà yẹn nìyẹn tí yẹn bá ń ṣiṣẹ́ líle wọ́n fẹ́ kọ́ máa forí sí i ìhun tẹ́ni yẹn wá ṣe torí ṣe akọ́ṣẹ́ ní ṣe ó gbé yàpọ̀ ibi ṣe tọ̀wáàbù tọ̀wáàbù gan alára iṣẹ́ tí yẹn bá tún lọ yọ lódo àjìnà inú àwọn ẹni tá a jọ lóúnjọ́ nì ọba ṣe bíi sùhánàlá ó ti rí gbogbo mọ́sálásí yẹn níjẹ́ kábà yìí. ẹ̀wọ̀n tí yẹn bá ṣerú tọ̀ wá fún eléyìí ìdí yẹn bá wó sí wọn á jí yẹn síjọ́ kejì. lápẹẹrẹ ní sinmi yẹn bá kórì láti ibà yìí tọ́lọ gbé lọ síbi gbogbo ọ̀nà báràkì yẹn báyìí tó gbé lọ báyìí tọ́lọ yípo gbogbo sálú. tọ́wá lòun ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀méje ẹ ọ̀ pé o ti kó rẹ̀ sísù tá a yé gidi o náírà ayọmọ kan ni torí yẹn ọ̀rọ̀ àwọn ìdàrẹ́ mi ó lè rí pé wọ́n fún fún ọ ìgbà òdo ni òdo òdo kóyíkóyí gidi tó ní agbára kèéde bẹ́ẹ̀ ló ti lọ sún máa fi mínísítà àbádọ́ nẹ́sù ibi tó ní tí ò ń bọ̀ látara parí ewu ọlọ́run ìdàrẹ́ tó ń pò ní mọ́sálásí wọlé bá lọ́wọ́ pò mọ́sálásí ewu ọlọ́run kẹ́ẹ́.

ọwọ́ agbéyà kan sẹ́yìn nígbà tó ń ṣe tọ́wá fún ọwọ́ ni ìnílá báyìí rò halẹ̀ mú dálálú. ìnílá báyìí rò halẹ̀ mú dálálú. ó ní mo ti di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ alimuzalal èyí tá a rọ̀ tá yẹpẹrẹ rẹ̀. ìní ó bí irọ́ rí káàbù ha lámú ọba. Tó ṣe pé tí wọ́n bá dẹ́rù fáwọn tí ya yìí dùn. ẹ̀rù ò ní bà wọ́n sẹ́wọ̀n pé tíyẹn bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ń sìn ẹnìkan bó ṣe fojú èèyàn nìyẹn ọba ní híà ní kẹ́tẹ́kẹ́tẹ́ ń sìn lé tó ṣé ọ̀gbẹ́nu fún mi àbí ọ̀ní gbé kú ṣùgbọ́n ohun tó ń pọ̀ yà ọ́ ká ní ọ̀dẹ̀ rúbọ kọ́ wọn ọ̀gbẹ́nu fún òun ó ti wọ̀ pẹ́lú yẹn kẹ̀sí híà lásán wọ́n ní bọ́ọ̀mù ṣe dì fún yọ̀ òun nìyẹn túmọ̀ fọ́ọ̀lá ọ̀yà. àtàrọ́ọ̀nì jẹ̀zẹ̀ ìtura. ọ̀nì àtúrọ́ọ̀nì jẹ̀zẹ̀ ìtura sí pẹ̀lú mo ti sìn sí o sì rí mi sẹ́ni tó ti sẹ̀yà yìí lẹ́sẹ̀ bí. kọ́lá láwọ̀ láàbì láfọ̀ ti wá ìyá. ọ̀ ẹ̀rí tó wá ga. àwọn eléyìí wọ́n gbá nàbí yé o ọmọ kí wọ́n tó wọn má dàbí gbogbo àwọn àdìsí tá à láti dájí àti bẹ́ẹ̀ yìí tá a lókè ìtumọ̀ rẹ̀ làbáwá ń sọ Ibn Umar ní ọ̀sán ẹlẹ́sìn kankan kódà zafra ti ń wá àṣẹyá gbígbin ẹyọ kẹtẹ wọn fún dókítà ah, ẹ máa gbin ní tó ṣe hmm, ó sì ń sẹlẹsìn rẹ. ọlọ́run ló sì mọ iye yìí tí wọ́n yìí fóbìnrin ọlọ́run dákun máa jẹ ọrẹ àwọn aláboyún wa ọ ọrẹ ni ọba rẹ ni wọ́n máa ń sọ fún. máa gbin yóò lọ sí rẹ wọn. ó ní zafra wáhídà gbígbin ẹyọ kan tó gbin gbà tó fi jáde lábẹ́ rẹ̀ ó ò tí ì sanlẹ̀ sanlẹ̀. sọ́lá rọ̀kàtẹ́ wọ́n ní tó Ibn Umar náà wàá gbégbé ni ọ ó ṣe tọ́wá ó sì kírun rákà méjì. ọmọkọ́ọ̀lù ìyá mi ní ọmọ náà إن كل ركعتين تكفران ما أمامهما. wọ́n ọlọ́wọ́ apàdà sọ fún wípé Ibn Abi Musa láká méjì ọlọ́wọ́ máa fi ń pa ẹ̀ṣẹ̀ tó bá ṣáájú láká méjèèjì ọlọ́wọ́ máa fi ń parẹ́ o ẹni bẹ́ẹ̀ ní àṣìṣe yóò tó bá wáyé kí ẹ tó ké láká méjì àlẹ́fín láká àtàtà wà fèyí náà ọlọ́wọ́ máa ń pa àwọn ẹ̀ṣẹ̀ yẹn rẹ o. kábàáwo kí ni àgbọ́yé dáre nù hadith yìí. a máa rí bẹ́ẹ̀ yìí pé ń wá lójú kòkòrò pé yìí sì yá wa ẹ tọ́ba fẹ́ lọ lé kí ó gbà ni pé hadith yìí tún fẹ́ sọ fún wa ah, bẹ́ẹ̀ ni ó wa. bóò ni wọ òbí méjèèjì ṣe tóbi tó lórí ọmọ àti pé àsọlá téèyàn bá tún kírun ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run máa fi ń parẹ́ àti wípé kéèyàn ṣe tọ́wá ọlọ́lá kéèyàn ti kírun ní màkọ́mí ìbọ̀wá ìbùdó fi lọ́lá jùlọ níbi ìlà àdó lẹ́nu a máa tẹ̀síwájú níbí náà ọjọ́ mẹ́jọ ní sọ́ọ́lá ọ̀là ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀lọ́mù ọ̀bá ọ̀gá ọ̀hún ọ̀bá ọ̀gá. الثاني التاسع العاشر نعم الأول تفضل وعليكم السلام أستاذ سيوسي تعليم Thank you. bẹ́ẹ̀ni a fi ń jí èsì bẹ́ẹ̀ni wàláhì wàláhì wàláhì. ẹ dákun ẹja agbára ọlọ́run. nítòsí wọ́n ní kí ẹ lọ́ọ̀rọ̀ yọ wá. Thank you pẹ̀lú àwọn àkójọ yẹn ká sáàlù fún wọn sálẹ̀ dáadáa. ok ṣáàlà. bákan náà ni pé lórí ẹ̀ gbogbo àti àgbẹ̀ láti fẹ́ obìnrin àwọn obìnrin wa bàbá ìlú àbá ìlú ní àdúgbò náà àtàkùn ìlú àwọn Yorùbá ní àdúgbò yìí máa ń bí àwọn tí ń fún àwọn ojú wa ní papamọ́ra pọ̀ sí àwọn ọmọ kìíní yẹn fún wọn káwọn ọmọ jẹ́ pé á jẹ́ á gbà àwọn òbí wa láì láti fún àwọn ìyá wọn tó jẹ́ pé ní jẹ́ pé àwọn òbí wọn náà wọ̀ ní òwú tí ó ṣẹlẹ̀ wọ́n ti fẹ́ bá àlọ́. aláìjẹsà fún ọlọ ayọ. ọ̀pọ̀lọpọ̀ àwa owó lẹ́nu táwọn ti táwọn ìlú wa ẹgbẹ́ la táwọn ìyá ìyàwó wa ìyẹ́ pé pàtàkì dáadáa táwọn ìlú wa àti dáadáa táwọn ìyàwó wa lẹ́nu ẹlẹ́kejì nígbà tẹ́ ń sọ̀rọ̀ lọ́ba òde mo fẹ́ ẹni mo lọ́ba gbé bóyá ńgbà tí ìgbà tí mo bá pè ní ọkọ̀ bá má pè lọ́kọ̀ abẹ́ mo fẹ́ bí ọmọ pẹ̀lú wa fẹ́ yẹn tó ṣẹlẹ̀ rí bá rí ẹgbẹ́ tó fẹ́ àbúlá fún ọmọ làkúkú àti látọ̀tọ̀ bóyá obìnrin lọ́mọ jẹ̀ jẹ́ wọ́n á pè ní mọ́dàm tó mọ́dàm làmà fún un àwọn èèyàn àwọn èèyàn lónìí ṣùgbọ́n àgbọ́yé hadith yẹn jẹ́ oyé wa yìí pé tí a bá rí ibi táàbì lò ká lò abẹ́ ti gẹ̀ẹ́sì pẹ̀lú hadith Bukhari sọ pé àlìwáládù lè fẹ́rọ̀ṣì pé obìnrin tó ṣàgbèrè lọ́lọ́mọ ṣùgbọ́n ẹni tó bá ṣàgbèrè tó jọkùnrin àní fọmọ àìló yẹn kò túmọ̀ yìí pé àpẹẹrẹ ọ̀kan tó wà láéláé dẹ̀ lélẹ̀ òun ẹ̀yin sọ ọmọ mọ́ríyàmù wọn la pẹrẹ tó ti wà látọjọ́ láéláé nígbà tí wọn rí bàbá kílèmù bẹ́ẹ̀ náà wọn pe ọ̀rọ̀ ẹni tí ọba sàgbèrè kan lóbìnrin bàbá yẹn ò lè kílèmù. ọkùnrin yẹn bá padà gbà fóònù lọ ní ọgbọ. tọ́ ó yóò náà fẹ́ fara mọ́ àwọn ẹni tí wọ́n sọ pé a lè mú ọmọ sílẹ̀ káfí ní bàbá bàbá rẹ̀ pẹ̀lú hadith ìtìtúrẹ́ ìjìyà tó bí pé táǹbà bẹ́ẹ̀ ó sì ní adarìndẹ̀ láti rí díẹ̀ nínú àwọn àfáà wa tí wọ́n sọ pé tó. ọmọ tó bá rí bẹ́ẹ̀ náà á lè máa fi kọ́ bàbá rẹ̀ náà pè dáadáa lóbi yẹn sì bọ́yá ìyẹn lọ́wọ́ bọ́yá ti tàwọn ẹni tó wá tàwọn èèyàn lọ́pọ̀ jù lọ́dọ̀ wa láì fi gbọ́ kí wọ́n pe ẹnìkan ní ọmọ ọ̀yá rẹ̀ àbí títà àlékún bá wà lórí àlámà yìí àbí ìmọ̀ràn tí wọ́n fún wa má fi pààyàn o lè fi gẹ́rin o lè fi géègì o lè fi gé nǹkan dáadáa nínú ìdàtọ́ wà lọ́wọ́ ọ̀hún ni pé kí wọ́n gbàṣẹ ìyàwó kó tó di pé wọ́n abẹ́ ọ̀hún tí wọ́n bá ti gbàṣẹ àgógìn mí gan tó bá ti jókòó lórí agẹ́rẹ̀ kẹ̀jíkẹ̀ ni wọ́n gan sọ fún pé wàá lọ kí bàbá ọ̀yà ìyá àjọ lọ sọ fún pé wàá lọ kí màmá òfin níjà sí kọ́ balẹ̀ jẹ́ fáwọn míì tó bá tún fẹ́ fẹ́ yàwó níjọ́ tá a bá lọ wọ́n ti sọ ọ̀ọ́ ráhùn lé rẹ̀ bíi ti bòròrò wọ́n dé wọ́n tún láwọn fẹ́yàwó lónìí èyí tó fẹ́ ń jèlò ẹ̀ka lọ́dún la máa ń rí táwọn kó ọlọ́ba lẹ̀ jẹ́ tó abala yẹn dákun jẹ́ ká ṣe àmójútó rẹ̀ ẹ̀ dákun lọ fẹ́ràn náà. ọjà. Ṣé nínú ìbádàlà nílò ní ìlú àmàlà tàbí ó jẹ́ kó méjèèjì wọ́n bá jẹ́ pé àwọn gbà lórí pé àdìsọ́jọ́ ìgbà ni ìṣe àdìsọ́jọ́ ìgbà. àkọ́kọ́ ní àdìs dọ̀rin fún táwọn afáwa sọ ni pé kálọ̀ nínú muhammadu ìbá fi hàn lẹ́ẹ̀kọ́ ẹ̀ pa àwọn afọ́nù mọ́sálà ọ̀dà àbí káwọn kó darí ìbéèrè sọ́dọ̀ wọn ẹ̀yẹ bá ń gbé microphone sí wọn. àwọn ń ṣe mọ́sálà ọ̀ ní àdìs dọ̀rin fún wa. àwọn òfin ká má lọ rúkú wọn àwọn wí mùsọ́lá fáwọn ọmọdé kí wọ́n tọ́ ihun tí wọ́n wí nípa àti sàáyé ti gbé nínú àwọn nǹkan tó bá jẹ́ màmá láti lálẹ́ a lè lò mọ́ ká sàlàyé ẹgbẹ́ bá fún tèmi ti sọ ká sàlàyé ìpínlẹ̀ àyè fún ni kó yẹ gbogbo ayé ṣùgbọ́n a lò níbi màmá láti o sì gbọ́dọ̀ mú ọ̀rọ̀ tuntun kankan wá ẹ ọjà sí pé nǹkan tó ti rinlẹ̀ tẹ́lẹ̀ tá a ti mọ̀ pẹ̀lẹ́rì mi òun ní túmọ̀ táwọn afáwa yẹn ń sọ yìí pé ó lálàáfíà nítumọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé bàbá tún tú àwọn ọ̀rọ̀ míì tó gbádùn tí nkẹ́kẹ́ ò lú àwọn ó ṣe déédéé ohun tá a kànú rẹ̀ tó ti yẹn sìn ni wọ́n sọ pé ọ̀nà méjì tó gbà wá ó padà dà gẹ́gẹ́ bí ibùnú sèmi wọ́n máa ń sọ bẹ́ẹ̀ rahimahullahu ta'ala ní pé ìdàtà àdàdà ti tó yàní hasan àdéhùn yẹn máa ń padà ń sẹ́yìn pé ìwò tá a gbọ́ rí kọ̀gbọ́dọ̀ mú wá àdé ìsẹ́nu bá tún kù tó ti ń sìn á sì ṣàlàyé pé ẹnu kù náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àlẹ́ kù. Oh kìí sànẹ́bí lọ sọ náà. Yóò dé náà wọn padà fẹ́ jíjá kan lọ. Ayọ̀ ọwọ́ àánú mọ́tò àbí mọ̀lẹ́kíyà lọ́dọ̀ tí wọ́n tẹ́ bá ti bomi sẹ́nu kẹ́ yọnu báyìí ẹ̀sìn báyìí wà ní mọ́sí àti wọn ṣùgbọ́n pé ẹlẹ́dẹ̀ tí wọ́n bá kí n sọ fún yẹn pé kí yẹn ṣe sùkùsù wọn ni nǹkan tọ́kẹ̀ wà ní orí wáyà lásán pé kí yẹn yọ ni mo tún sì jẹ́ mọ́dúnmọ́dọ̀ ní kí yẹn sọ kí yẹn tù wọn bá yẹn di yé bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀lìkìyà àwọn fẹ́ kí ẹnu ni tún mọ́ bóyá èèyàn rìn pákó tẹ́lẹ̀ ẹ máa rìn pákó ni àbí ẹ ń rìn àwa ń rùn ìyẹn ọ̀run pákó tẹ́lẹ̀ <laughs> n'o kẹ fọwọ́ yẹ kẹ fi ṣe lẹ́yìn ìgbà tẹ bá dá mi yẹn sẹ́nu. ẹ̀yin náà là ń sọ wípé ìṣẹ̀lẹ́dẹ̀ ẹ̀ wà ní wọ́n léèyàn gbọ́dọ̀ gbogbo tó wà nù rédíò kí ń wọ́n fẹ́ mọ̀ lónìí rí ní rí kókó nǹkan yẹn wọ́n ní téèyàn bá lè ṣe ìkárọ̀ tí sẹ̀rí àní àti tọ́wọ́ àná àdéhùn jáde ó ti tó tó tọ́ bá jó ore ni ọ̀rọ̀ èèyàn ṣe kò ń gẹ̀ wọ́n bá jẹ́ lábúrú ní kọ́lọ́ǹkọ́ yá yá lọ́wọ́ àwọn àdúrà yẹn lọ sí lọ́wọ́ àwọn àfa ìṣèkárọ̀ kì í ṣàyẹ̀wò kì í ṣàyẹ̀wò ó dájú kí yẹn lọ yẹ ẹ̀jẹ̀ wò lọ torí téèyàn bá yẹ ẹ wò tí wọ́n bẹ sọ wípé kọ̀ bára wọn mu èèyàn gbọ́dọ̀ fẹ́rẹ̀ ni o àbẹ́ ti gẹ̀ẹ́sì yẹn ó lo àyẹ̀wò yẹn dáadáa ọlọ́run àfa sọ pé nǹkan ti ṣẹ̀dá kúkú wa nígbà láàyè ń parẹ́ ni nígbà tí ṣe tí wọ́n sì sọ fún ayé pé láburú ń bẹ́ẹ̀ mẹ́ <laughs> ò ní ìwọ lọ lọ́ọ́ yẹ̀ wò nígbà tí yẹ̀ wò yẹn kọ̀ọ̀kan gbọ́dọ̀ ọ̀dà ti wàá lónìí. ṣùgbọ́n sábà jáyé ọ̀sẹ̀ sọ dáadáa gẹ́gẹ́ báwọn afáwà ti sọ kí yẹn lè ṣàyẹ̀wò yẹn ṣùgbọ́n tó bá rí pé gbàgbé yẹn lágbára dáadáa kí yẹn lè tètè kára tó dúró lórí ẹ̀ tó ó sì fi ń dájú wà láwàá ẹ̀ Thank you ilẹ̀ náà. Hmm, a ti dé stage ẹ̀ nbọ̀ mí bẹ́ẹ̀ tó ṣe pé èèyàn ò tó irú sẹ́yìn èèyàn ò tó ń sẹ́yìn kásíá ẹ̀já sì sẹ́yìn wà tàbíjú rẹ̀ èèyàn ò tó níjọ́ làdúgbò pa fẹ́ gba olùkọ́sílẹ̀ kí ó dà rí ẹ̀ẹ́ sí mẹ́rin alábẹ́ ní ọkàn sámú. lọ́dọ̀ tí wọ́n tó wọ́n sẹ́lẹ̀ nígbà táwọn ẹbí wọn bá fi kó láyé ńgbà ní wọn rìn ta òsì wọn pé gbogbo àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí àbúzárì àtìsọ oríṣiríṣi lọ wọn rìn ta òsì gbogbo àwọn sọ́jà mùsùlùmí gbà yẹn tẹ́rí pé rò ní pọ̀ ti ti ni máa ka bí àwọn ọ̀kẹ́ pé ọ̀kẹ́ ń ń tọ́ mélòó la kà wọn pọ̀ mọ̀ àwọn èèyàn òsì sí gbọ́rọ̀ ẹ̀sì àwọn àjọ kòtòkò sẹ́yìn ọ̀dà. àjà ṣùgbọ́n dábàá á jáde lọ ọ̀la yìí èèyàn ní bu ọjọ́ èsìjọ́ mẹ́ta èsì oṣù mẹ́rin èsì ṣe ọdún kan èèyàn èsì forty days èèyàn lọ ọmọ àlọ́ gbé bẹ́ẹ̀ ó kó gbogbo ìyàwó dání àti gbogbo ọmọ wọ́n àbí yẹn bá ní ìyá èèyàn mú ìyá dání èèyàn kọ fúkà fún ọlọ́run èèyàn máa lọ gbé bẹ́ẹ̀. náà. Ah, wọn ò ní jẹ́ kó yọ ọ̀pá àwọn ni àbí ni lọ sùn ni wọ́n sùn ni nígbà míì wọ́n sì lè pè pé pé sọ́lọ́ fíbo yóò ti kù kírun lé nígbòjọba lágbára yóò àwọn èèyàn lọ. bí báwọn ilẹ̀ lábá tó mi yé sẹ̀ nísì ṣé mi ò jó eléyàn lè ọlọ́kó sí àbí sómi máa ń sẹ̀ láwọn ilẹ̀ lábá ni tí màá máa rìn lẹ̀ báyìí sómi omi yìí sábà wọ bí yèpẹ̀ wọn tẹ́ bá dá mi sílẹ̀ nílẹ̀ Sudan báyìí ó dájú kéèyàn rí lọ́la kéèyàn mọ orí pa rẹ̀ nílẹ̀ Sudan láwọn ilẹ̀ yẹn yẹn omi sábà máa ń dagun ní kéèyàn wá dé kójú yẹn ká yẹn mọ́lẹ̀ èé wọlẹ̀ omi èé wọlẹ̀ wọn ò fi máa ń ta omi dànù kéèyàn á lọ dó sínú ilé yẹn wọn máa ń sọ dáadáa láwọn lẹ ilé òkúta tún ní kìkìdá àwọn lẹ ilé sọmọdéyà àpáta ẹ kírun lé omi gbà ni wọn ń pè pèsè ẹ kírun níbi nǹkan ẹgún yín ṣùgbọ́n nu súnẹ̀ tí ò ti rọrùn pátá àìjẹ́ lómi báyìí òun ni kójú ọ̀rọ̀ ká ṣe jáàmù yẹn àìjẹ́ ti rárá àyè bí wọ́n ti ń pèrún wọn náà wọ́n pè sọ pé ọ̀sọ̀ lónìí kódà mọ́tẹ̀ mọ̀lì kí àwọn òòló ẹ̀ pé mọ̀lì kí àtúndí kọ́ pèrún yẹn nulẹ̀ wọn gbọ́dọ̀ bọ́ọ̀tà

náà la fi ní káwa mọ ọtí fún tẹ̀dọ̀ tó dàtí a lè sọ fún wọn wípé à ilé ìmọ̀ ni kí àyèkè òye ntọ́wọ́ ànumọ́sí àfihàn yẹn sọ ká ṣe jámù ní tójú ọba tẹ̀ wọ́n náà. a sì náà náà a mú wa náà ni ṣùgbọ́n yẹ kẹ́ ti dàníyàn nípìnlẹ̀ òun ló dáa torí ádàbò jámọ̀ báyìí náà sọ̀rọ̀ àtẹ́yìn òun ní pété bá ti parí ìrun alákọ̀ọ́kọ́ yẹn ní tètè sílé tẹ́ẹ̀fì mú kọ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì wa ọ̀bọ̀ ti yé tíyẹn bá ti lọ sí arọ́fà ìyẹn ó ti gbàgbọ́ yé eré yẹn wọn ṣe asalaamu aleykum wa rahmatulahi dabai ẹ ti retí wọn tún ti dìde allahu akbar allahu akbar ashadu an ilaha illallah wọn tún máa gbé kọ́ ọmọ lọ. náà mọ̀lìkíyà náà ọ̀yà nàmbà five tó wà ń ta ọ̀yà. ọ̀dùn. Àwọn tí wọ́n bá tí wọ́n kẹ́ tó bá gbà yẹn sọ tó wà ní ipò bàbá àti nípa ti ẹni tí ń kwari ọlọ́run lòun fi òkè délẹ̀ kì í sáyà kan kì méjì ọlọ́run máa ti sọ pé òun fòkè nígbà ọlọ́run sọ fún ayé fóun fòkè délẹ̀ ọlọ́run fẹ́ ká ronú nípa àyà ni ẹni tó bá sọ yìí fòkè ò ní í délẹ̀ mọ́ ń fẹ́ sọ̀rọ̀ ọjọ́ iwájú fún wa ni ẹsìn mẹ́ni tó bá fa ìṣòro ọjọ́ iwájú fún yẹn ń bí padà máa ń kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ òun lọ́rọ́ tẹ́ni yẹn lórí nǹkan tí ń yé wa ni pé gbogbo títì tá à ń yọ fèkè sí kí wọ́n lọ fọ́ òkúta wọ́n ń ṣe kìnnìkan ó ti dán ọjọ́ iwájú ń bàjẹ́ mọ bàbá àrìn yẹn ti ń yé bẹ́ẹ̀ ni ṣọ òdodo lọ́rọ̀ Ọlọ́run ká ronú sí bẹ́ẹ̀ ni gbogbo ibi tí nǹkan yẹn bá pọ̀ kò sí ohun tí máa padà ń ṣẹlẹ̀ ń bẹ̀ sí zálizálà náà ẹsùn ọ̀gbìn náà àdẹ́wò dáhùn sọ pé gbogbo ẹsẹ̀ okùn yẹn pálí òun mọ̀ yìí ajá sí gbogbo ọ̀nà tí nǹkan ni ó fi rọrùn fún wa là àbí kò sí yé ṣé òkúta ó wà látòkè yóò pa wọn rú wọn ò ní ìgbé mọ̀lẹ́kà ó pa wọn rú ìyẹn ti kọjá àbẹ́ sí gèdè atẹ́gùn ọ̀fẹ́ gbogbo wọn máa máa parun ó ti kọjá ṣùgbọ́n ohun tó sì máa kún nínú tí ó kù sí lizala wa bẹ̀ gbogbo àwọn nǹkan tí yóò ti àfi tètè yá wa níbi tá à ń lọ tí ó fi tètè yá àwọn nǹkan tí à ń pè lò rẹ̀ lẹ̀ wọn bá rìn yẹn ti yé nípa à ń fókè káàdì ẹ wá rí nípa pé ìyá nìkan bàbá nìkan là ń dá kọ ọ wà hadithi pé àlìkọ́látú bèèmọ̀ nzílátìlẹ̀ ọ̀mì àbúrò ìyá lóbìnrin àbí ẹ̀gbọ́n ọ̀yá lóbìnrin ipò ọ̀yá náà lọ́wọ́ àbẹ́ẹ̀ ti gbọ́ mi àgàgà tí ò bá sí ìyá mọ́ ṣùgbọ́n tá a bá fẹ́ tó ipò á lọ bá bí àwọn àfa onímìíràn ọ̀gbìn tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n ti tò tẹ̀léra wọn nígbà tí a bá rí ìyá lọ́kàn ìyá àyá níbi dáadáa ṣùgbọ́n tí dáadáa bá pọ̀ ìyẹn ti ṣe dáadáa mẹ́ta ìyá àkọ́kọ́ tán ìyẹn sì ti ṣẹyọ kan ti bàbá tán ìyẹn ti ṣe gbogbo àwọn alásùnmọ́ darí yẹn tán ìyẹn lè padà sọ́dọ̀ yá yá. mo rò bí ọ̀rìn bẹ́ẹ̀ sì wá sí máa tó o lọ nìyẹn mo rò bá nìyẹn di ẹni tó gbá yẹn sọ ipò ìyá lọ́wọ́ ẹni bá sọ ẹ ipò ìyá lọ́wọ́ àwọn. náà. Thank you ẹ wá rò pé ah, gbọ́ béèrè tá a fa béèrè ìyá rẹ̀ àbí. Ah! <laughs> béèrè ńlá ni o a wíńdíta wọ́n ní èyí ò kó o fẹ́ sí dáadáa fún bàbá rẹ̀ ṣùgbọ́n bàbá ọ̀dàgbà má làbẹ́ kẹ́sì mọ̀ pé ìyá rẹ̀ ló bí òun ọwọ́ afẹ́yàwó fún bàbá ìyá bá kí èpè mọ́lẹ̀ kó o láti sílẹ̀ èpè ni ò ní mú yẹn o lópin ìgbà tó bá já sí kí ìyá tó bí yẹn ò wúlò fún kẹ́ni mọ́ àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ìyá wúlò fún kẹ́ni ṣùgbọ́n agbára bàbá pọ̀ ọ́lẹ̀ ó tún fẹ́kù ìyẹn sì ní pé ohun tó kàn fún bàbá ni kéèyàn wá kékeré fún látẹ̀lé ọ̀nà ìlọ́padà tọmọ ọba pẹ́ láyé tó kò sí láì fi mí ara mi lù kọ́ ìpè ni ò lè mú yẹn. ẹjọ náà ẹ tún sọ̀rọ̀. ìpè ká máa ṣe ká máa tẹríba fún àwọn òbí yẹn. náà. jẹ́ ìtẹríba ẹbí kúnlẹ̀ bẹ́ẹ̀ mo ti kó òbí mi nìkan ni màá kú. ìtẹríba kò dé kúnlẹ̀ kò débi ìdọ̀bálẹ̀ ìtẹríba yẹn ń bẹ tọ́ba yẹ pé bàbá ni kí yẹn máa ṣe sàṣàṣà ẹ rí i pé gbólóhùn àpọ́nlé tó gbajúmọ̀ lọ́dọ̀ wájú ni ìtẹríba yẹn tọ́ba jẹ́yà kí yẹn máa ṣe máa máa máa máa máa gbólóhùn àpọ́nlé tó gbajúmọ̀ wájú wa nìyẹn. nínú ẹ̀ òun ni kí wọ́n pè yẹn lẹ́ẹ̀kan bóyá wọ́n ti máa ń fúláṣì ni wọ́n náà lọ́ra fóònù tó ra káàdì sí o wọ́n fúláṣì bó ti sáré kọ́ọ̀lù àwọn ìtẹríba nìyẹn. Eh, ó sì máa ní bákan lòun ti jẹ́ kí yẹn lọ́ọ́ rẹ̀ wíwí yẹn lọ́jà àyọkẹ yìí kódà kéèyàn mú dání wọn ní òtá àdúgbò lẹ ń bọ mọmì mi wọn rán mi léwé tú lọ́jà tẹrí ba nìyẹn náà. àríkù sálá. náà. irun rẹ fílà lápè tọ́ba sì jọ́nà yẹn nínú ẹ̀sìn tiwọn ṣùgbọ́n ibi tèmi fún wa mọ̀ràn pé wá rí pé nẹ́fílà làwa yẹn tábà lọ ká ṣáàdùn yìí á ti sọ̀rọ̀ yìí wọn ìkẹwàá náà àrísà tó lọ́wọ́ káàdì. wọ́n máa ń ṣe kíni. ọkọ̀ ẹ̀kẹ́ ó ní ọjọ́ kò ní èyí ó ní ọjọ́ kò ní wọn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ mọ́ kí wọ́n wá ń kalẹ̀ lóṣù gbà tó ti nípa àfi tí wọ́n bá sọ pé àwọn fẹ́ dára yá ló ó sọ pé àwọn sẹ̀sà rẹ̀ fúnra wọn ìyẹn ó tún wípé ẹ̀yin lẹ́lẹ́sẹ̀ o wọn ní ẹjẹ́ máa ṣiṣẹ́ yẹn bọ́ ti gbà díẹ̀ díẹ̀ sí ìrírí ṣe wọ́n bá ní à òun ọ̀dà arúgbó ọ̀sẹ̀ gẹ́gẹ́ àwọn ọ̀gbà ìmọ̀ fáwọn míì ni wa wọ́n ní ara àwọn àwọn ò lè sọ́ra àwọn sí arúgbó ọ̀sẹ̀ gẹ́gẹ́ àwọn àwọn òṣìṣẹ́ ni ìyẹn ó fi wọ́n lẹ̀ gbogbo àyàn tó bá dẹ̀ rí yẹn pé à ó fún sọ fún wọn pé ọ̀yẹ́ kí wọ́n máa roko títí wọ́n sì láwọn ọ̀gá rẹ̀ ṣe díẹ̀ tí wàá là kéde. ok. àwọn fúlàní yẹn wá sọ yẹn títí títí ẹ̀yẹ̀ tó lọ wọ́n wá ṣe ẹ̀rẹ̀ ọlájẹ̀ ìyọ̀dàgbà wọn bẹ́ẹ̀ wọ́n wá sí ọdún tí ń bọ̀ láti.

a lè sọ pé wọn o ẹ má fò kù sí